والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول الله عز وجل في محكم التنزيل رسلا مبشرين ومنذرين لئلا يكون للناس على الله حجة بعد الرسل وكان الله عزيزا حكيما أعوذ بالله من الشيطان الرجيم رسلا مبشرين ومنذرين لئلا يكون للناس على الله حجة بعد الرسل وكان الله عزيزا حكيما آية إبا السلايلانا ودالوا لي بوتسجايكي ولهم باوا وبالك برا ọba tí kẹ́ni tó bá fẹ́ tí fìyà jẹni tó bá wù kì í ṣàdédé fìyà jẹyàn o síwájú kí ìkìlọ̀ tó síwájú ìkìlọ̀ ní síwájú lèyàn wá kọ ìkìlọ̀ lèyàn kọ àkíyèsí ńlọrọ̀ èèyàn máa fi já síyà kọ́nà ọba kọ́ máa ṣètò àníyà ọlọ́run rán àwọn òjíṣẹ́ àwọn aránṣẹ́ wọ́n wà fún àti ṣe ìkìlọ̀ fún wa. ẹ sọ fún sọ́ọ́dí kókó chíńjì náà sọ́nà kejì wọ̀. ọlọ́run rán àwọn òjíṣẹ́ ó rán àwọn ìránṣẹ́ torí kí wọ́n lè bá fún àwọn olùṣètọ́lọ́ nírò dùnú torí kí ló tún tọ́ sí ẹni tí ń ṣètọ́lọ́ ìdùnnú ni kí wọ́n sì lè bá ṣe ìkìlọ̀ fún àwọn ẹni tó kọ́ tọ́lọ́run wọ́n ṣe kìlọ̀ fún wa bóyá á rí nínú wa ẹni tó ṣe pé tó bá gbọ́ ìkìlọ̀ ẹ̀rù ọlọ́run ọba ọba yóò padà sí di làákàyè rẹ̀ yóò ṣe ń tọ́tọ́ ẹni tó bá wá kọ̀ láti gbọ́ tó sì kọ̀ láti gbà irun ni wọ́n padà kábàámà kọ́lọ́run ọba má jẹ́ ọjọ́ kan nínú wa ọlọ́run ọba wa ó lóun èéfì yà jẹ́yàn síwájú kí ìkìlọ̀ tó síwájú. Si ìdí nìyí tó a fi ṣàlàyé fún wa kó wá nínú hadith látọ̀dọ̀ anabi wa muhammed sallallahu alayhi wa sallam wípé àwọn kan o nínú àwọn ẹrú ọlọ́run tó bá di lọ́la alqiyama àwọn eléyẹn wọn ò ní fi wọ́n síná ní tààràtà síwájú kó di wípé wọ́n rán ni sí wọn pè wọ́n lọ́la alkiyama á rán ni sí wọn pè wọ́n lọ́la alkiyama kó tó di pé ọ̀rọ̀ wọn á rere àbí kó já sí àwọn èèyàn wọ̀nyí àwọn náà ni ẹni tó ṣe pé títí tó fi bàlágà tó tiẹ̀ fi kú ó ayé lásìwìn ni onílàákàyè dípò pé yóò tiẹ̀ gbọ́ nípa sẹ́tọ́lọ́n fi rán anabi wa Muhammad sallallahu alayhi wa sallam yóò gbàkọ̀gbà tẹ̀bí làákàyè náà ni ó ní bó ti ṣe kú nu ẹnì kejì òun náà lẹni tó ṣe wípé ó sẹ̀mí ó sì kú ní dídìrín òun náà fẹ́ẹ́ fi nǹkan kan yàtọ̀ sí wèrè lọ títí wánú adéyé ipò nítorí yóò máa sọ fọlọ́n tó bá dijọ́ gbẹ̀ndà alqiyama pé ìwọ ọlọ́run ọba ẹlẹ́dàá mi gbogbo tí mo fi lólé ayé mo lò ní láàrin à ń fi ní sẹ́fẹ̀ à ń fi ní rẹ́rìn àwọn ọmọdé kéékèèké ń lo agolo tẹ̀lé mi lẹ́yìn ni wọ́n fi mí ṣe yẹ̀yẹ́ ń jẹ́ máa ń tà sí. bákan náà àwọn ọmọdé kéékèèké tí wọ́n kú mọ́ àwọn òbí wọn lọ́wọ́ ní ìgbà tí àwọn òbí wọn táwọn yìí ṣe mùsùlùmí ọmọdé kéékèèké tí wọ́n kú mọ́bi lọ́wọ́ nígbà tí òbí wọn pàtàkì jùlọ bàbá tí bàbá kìí ṣe mùsùlùmí gbogbo ẹnikẹ́ni tí irú eléyìí bá ṣẹlẹ̀ ipò kú ní kékeré kó tó di kú bàlágà nígbà tó bí rẹ̀ bàbá tí kìí ṣe mùsùlùmí òun náà wọ abẹ́ ẹni tá a rán ni sí pè wọ́n kó tó di pé yọ jásí rere fún wa àbí kó tó jásí láburú lọ́la kìyàmà torí pé wa ma kunna mu'adhibina hatta nab'atha rasula àwọn kì í ṣe olùfìyàjẹni síwájú kó tó di pé aràn ìrànṣẹ́ ìránṣẹ́ ní òde wa abáyé tí ó sì jí sí ọlọ́run náà wàá gbọ́ tẹ́ kọ́ tẹ́ takìtì pàkó sí ní tẹ́ gbọ́ kótó jásí ìyà fún yín kọ́nà ọba ọmọ sàwálẹ̀ ní ìyà ọlọ́run sì ni wa ma kunna mu'adhibina hatta nab'atha rasula àwọn Mu'tazila àwọn sọ pé báwo ló ti ṣe wá jẹ́ pé ẹ tún sọ pé àwọn eléyìí lọ́la gbẹ̀ndẹ̀ al wọn kọ́ ránni sí wọn pè wọ́n kótó di pọ́rọ̀ wọn jásí rere àbíkọ́ jásá burú a sì ti mà ìpè darul qiyama darul jaza ilé ẹ̀san ìlọ̀lá alqiyama kìí ṣe ilé iṣẹ́ tó bá jẹ́ pé àwọn wọ́n ṣẹ̀ṣẹ̀ pè wọ́n náà ni ó ṣe àwọn wíńdò yẹn tó bá jẹ́ pé àwọn wọ́n ṣẹ̀ṣẹ̀ pè wọ́n náà ni kó tó di wípé a máa bi tọrọ wọn jà sí wọ́n ní tanqalibul qiyamatu ila dari ajẹ́ pé alùkìyàmù náà yí padà yóò di lé ìlà jíjọ́sìn fọlọ́ǹbọ̀nì lọ́rùn a sì ti mà wípé ọ̀la alùkìyàmù ilé ẹ̀san ni idha kunta fi dunya 'ani al-khayri 'ajiza fama anta fi yawmi al tó o bá jẹ́ni tí ọkà gara láti ṣe rere láyé ń bí tó o ṣe dáadáa wọn ń pè ọ kókó sílọ́n sílọ́n wọn ń pè ọ kókó tẹ̀lẹ́tà nàbì Muhammad sallallahu alaihi wa sallam wọn kọ̀ láti ṣe gbogbo dáadáa dáadáa tó lọ́n fi pa ọ́ láṣẹ ó ṣe ẹ dákun kí ló rí ṣe tó bá jọ́gbìn dàlùkìyàmù kò sáàyè fún yàn láti máa wáge sálùwàlá lọ́la gbẹ̀ndẹ̀ alqiyama kódà bó siraka méjì kí sòrò tó dórí mi kò sáàyè rẹ̀ subhanallah torí ẹ̀ ló ṣe jẹ́ pé tẹ́ ẹ bá wá sọ pé Ọlọ́run fún ọjọ́ gbẹ̀ndà àlùkìyàmù ṣé gbẹ̀ndà àlùkìyàmù náà tún ní yípadà kó tún di bí ilé ayé bí àwọn olùmọ̀wá ní rárá torí pé òfin tó wípé ilé làlùkìyàmù ọ̀dọ̀ Ọlọ́run ló ti wá òfin tó sì tún mú àmà pé àwọn kan ń bẹ tí wọ́n ṣèdánwò fún náà ọ̀dọ̀ Ọlọ́run náà ló tún ti wá so àwọn ṣe bi wa yakfuruna bi ba'd wọn a máa gba pákan tíra gbọ́ wọn sá ìgbàgbọ́ sápá kan torí ẹ gbogbo tó bá tọ̀dọ̀ ọlọ́run ọba tiwa wá èsì wa ni pé sami'na wa ata'na a gbọ́ a sì tẹ̀lé torí délé yìí àwọn kan wà tí wọ́n sọ fún lọ́la gbẹ̀ndẹ̀ al-qiyamah wa li kò sófin kan tó ń fi lélẹ̀ tí ò láyọ̀ kúrò ìjọ́ gbẹ̀ndẹ̀ al ọjọ́ ẹ̀san ni káàfà yàtọ̀ sí ti àwọn tí wọ́n ní wọ́n ṣe kíni wọ́n ṣe ìdánwò fún wọn náà ìdánwò náà ni pé wọ́n gbé iná pé tí wọ́n bá ti pè so iná yẹn kì ṣe náà òdodo so ṣùgbọ́n kọ́ wà láwọ̀ ọ̀nà ẹnikẹ́ni tó bá wọnú náà ni ẹnikẹ́ni tó bá sì kọ̀ láti wọnú náà yún àwọn ni ọ̀wọ́ náà òdodo ọlọ́mọ

sáwọn alẹ́ rí láyé wa tò ní ìbáyìí ẹnìkan tó lè rí àwíjàre wí fún ọlọ́run ọba ẹlẹ́dàá wa lọ́la alqiyama kó o ṣe fi mí síná kí ni mo ṣe ẹ̀ṣẹ̀ wo ni mo ṣẹ̀ tẹ́ fi fi mí síná nígbà tí mi ò mà mi ò mà nípa Muhammad sallallahu alayhi wa sallam èmi ò mà nípa Islam èmi ò mà nípa alukur'an kí wọn lè fẹ́ fi àjẹmí sí. sẹ́yìn kọ́lá ti pé wa ma kunna mu'adhibina hatta nab'atha rasula a ò ní fìyà jẹ nìkan síwájú ká tó rán ìrànṣẹ́ kí tí wọ́n ṣe ríran ìrànṣẹ́ lásán sọmọ pé súnà tún wá láti wá ṣe àlàyé alukur'ani ni ríran ìrànṣẹ́ alukur'ani sọ fún wa ń bí báyìí ṣùgbọ́n súnà anábì sallallahu alaihi wasallam tó fi hàn wá pé ríran rẹ̀ lásán kò tún tó àyàfi ká tún gbọ́ nípa rẹ̀ subhanallah anábì sallallahu alaihi wasallam ni walladhi nafsi biyadihi nínú hadith etí ma muslim gbà wá la yusma'u bi ahadun min hadhihi ummati yahudiyun wala nasraniyun thumma la yu'minu billadhi ataytu bihi illa dakhala an mo fi ọlọ́wọ́n bá tẹ́mi mi bẹ lọ́wọ́ rẹ̀ mo fi búra ìpè ẹnìkan kò ní í gbọ́ nípa mi nínú ìjọ yìí a sì ti sọ pé gbogbo ẹni tí bá ń bẹ láyé. títí tí gbẹ̀ndẹ̀ alùkìyàmù ó fi dé bẹ̀rẹ̀ láti jọ́tọ́ lọ́n ti ṣe ànábì sallallahu alaihi wasallam níranṣẹ́ rẹ̀ gbogbo wọn ni umma ànábì àló umma rẹ̀ ni. ẹnìkan á ní ọ̀ ah, ń bẹ nínú ẹni tó gbàgbọ́ àwọn kan sì ń bẹ tí wọn ò gbàgbọ́ bẹ́ẹ̀ náà ni bẹ́ẹ̀ pín sí pín sí ti gbọ́ tó ti gbà à ń pè wọ́n ní ummatul ijabah ó sì ń bẹ nínú wa ẹni tó ti gbọ́ nípa anabi muhammed sallallahu alayhi wa tí ó gbà gbọ́ a sì rí nínú wa ẹni tí ó pòun tí ẹ̀gbọ́n ń pa rẹ̀ rí à ń pa àwọn eléyàn ní kíni ummatu da'wa àwọn ẹni tó jẹ́ pé wọ́n ń bẹ lábẹ́ páàsì máa pè wọ́n ni. so um, àlùmà kan ni bó tilẹ̀ jẹ́ pé ó pín sí ábí àlùmà yìí ẹnikẹ́ni nínú rẹ̀ kò ní í gbọ́ nípa mi. anabi sallallahu alaihi wasallam wa dojú ọ̀rọ̀ yìí kọ àwọn tó jẹ́ ummatu da'wa àwọn tí ò tí ì gbàgbọ́ kó nítorí wọn á jẹ́ yahudi jew aw nasrani àbí kó jẹ́ nasara thumma la yu'minu billadhi ataytu bihi kọ́ wa kọ̀ láti gba ntọ́lọ́ wọn bá fi rán mi sí yín gbọ́ illa dakhala an-nar àfi kó jẹ́ náà ni subhanallah náà ló ti gbọ́n wàláhì ọgbọ kò sí irọ́ téèyàn fẹ́ rí pa fọlọ́ nígbà tí kèfèrí bá sọ fọlọ́ ní ọgbìn alkiyan pé wàláhì rọ̀bìnà wàláhì rọ̀bìnà máa kún náà nàṣmà òun máa kún náà nàṣmà àgbọ́ ọ̀gbọ́ báwò ọ̀gbọ́ báwò ṣé wọ́n yẹn pè irun lù tìyín allahu akbar allahu akbar ibi tí wàhálà ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ni ibà gbọ́ pé wọ́n ń rí ọgbọ́n rí à nísìn èmi kàn rí tí àwọn kan máa pariwo ní gbogbo ìgbà lẹ́yìn márùn lójúmọ́ wọn kígbe lẹ́yìn márùn lójúmọ́ n sì bọ́dà láti béèrè pé what are they saying kí ni wọ́n ń wí kí ni wọ́n ń sọ nígbà tí ọkàn mi i don't care lèmi so i only mind i always mind my business ah rárá o ó ti béèrè rí pé kí ni ń sọ náà rí kí ni ń sọ náà rí ẹ̀ẹ́rì ní mẹ́kà ìgbà tí Ànábì sallallahu alayhi wa sallam tí wọ́n gba Mẹ́kà tọ́bọ̀ sí wọn lọ́wọ́ wọ́n ní Bilal pẹ̀rún Bilal pẹ̀rún eléyìí ìpèpè lọ sí díẹ̀ sí Islam nínú rẹ̀ èyí tó tóbi kápẹ̀rún wà nù ẹ̀ torí pé ìwà tó ń pẹ̀rún wọ́n Allahu akbar Allahu akbar ashhadu an la ilaha illallah mo lódodo pé kò sí ní táàfù òdodo jọ́sìn fún tó sí Allah ashhadu anna muhammadan rasulullah mùsùlùmí jẹ́rìí pé anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam òjíṣẹ́ ọlọ́ni kí láwọn á fi parí irun pípé náà la ilaha illallah kí gbogbo ayé ọgbọ́ kọ́ máa o kí kulé kó kìlọ̀ fún tó kó kó sì sọ fún kó náà gbọ́ wípé kò sí ọba míì kò sí nǹkan míì tó tọ́ láti fòdodo jọ́sìn fún illa allah àyàfi allah nìkan kí ni tó tún kù àìgbọ́ òsì máa àyìnbá sì ti bù sí ṣùgbọ́n ẹni tó gbọ́ tí ó gbà òun ló kù tí ó rojọ́ anabi sallallahu alaihi wasallam sọ fún bilal pé pèrún bilal wá bẹ̀rẹ̀ sí ní pèrún ìgbà tó sì jẹ́ pé àwọn lárúbáwá ti wọn láyé ìgbà yẹn pàápàá jùlọ àwọn tí wọ́n kọ̀ láti gba islam fihim jahiliya ìṣesí jahiliya wà lára wọn tí wọ́n ti rí téèyàn dúdú tí ọ̀jẹ̀ kọ́ lọ́ọ́rù tiwọn ẹrú wọn kà kún kódà ti sìn torí bí téèyàn bá rìn dé ní ó ríran mọ́ ẹnìkan náà àwọn ọmọ tí ń kẹ́kọ̀ọ́ ní Jamiu Islamiyya ọmọ Nàìjíríà yìí ó ń lọ láti Madina ó ń lọ Makka ọlọ́kọ̀ tó wá wọkọ̀ rẹ̀ wá gbé gba ọ̀nà Makka àtijọ́ tọjọ́ ọ̀nà Badr àsìkò tí wọn á dẹ̀bà bàdàrú ní dírẹ́bà yẹn lọ́wọ́ rẹ́rìn ó oh! rahimallahu al-malik faisal ọlọ́nkọ́ kẹ́ ọba faisal tí o bá sí faisal ni ó wàá fọwọ́ gbá ọmọ ìyá wa léjìká pé ìwọ bó ṣe kí dáadáa yìí ibi tí wọn bá ti ta ọ ni ibi tó wọn ti gbowó rẹ la dé yìí ọ ọ ní ẹńtà ọ <laughs> nítorí pé sàkọ́fà tó ti wà lórí lárúbá látàyè tó ti pẹ́ ni pé gbogbo èèyàn dúdú ẹrú ni nítorí pé wọ́n máa ń kó èèyàn dúdú wá sílẹ̀ lárúbá wá láti ilẹ̀ habasha Ethiopia torí Ethiopia súnmọ́ ilẹ̀ lárúbá ó súnmọ́ Yaman gan ìgbà tí Ethiopia kárí Eritrea torí red sea náà lọ la Ethiopia ń gbà yẹn pẹ̀lú Yemen Eritrea lọ́wọ́ à ń bẹ̀ nísì gbogbo ará Eritrea kankan ibà Abacha náà ni so tí wọ́n bá ti wá mú wọn wá wọn oníṣẹ́ méjì tí wọ́n máa ṣe jùṣẹ́ ẹrú lọ náà lẹ́sẹ̀ rí i pé wọ́n ra Bilal sẹ́wọ̀n kí inú oko ẹrú ni Abubakar tó fi bọ́ okùn lọ́rùn rẹ̀ tó fi sọ́dọ̀ ma torí ẹ̀ ojú àti dùn wàá làwọn ẹni tí ìṣe jàhìlíyà ṣẹ̀kù lára wọn dùn ní máa fi wòyàn dúdú àwọn àjọkọ kan wọn á ń sọ̀rọ̀ nípa olùmọ̀kan olùmọ̀nímọ̀gán òun á jẹ́ ọmọ Habẹ́ṣà àmọ́ ti di ọmọ orílẹ̀ bíi tá a jókòó ọ̀kan nínú àwọn èèyàn wá fẹ́ tọ́ka sí kọ́dà ó ní màdébi pé àyè títí ń kọ́ yẹn lẹ́kọ̀ọ́ ọ̀pọ̀lọpọ̀ lárúbáwò lè débẹ̀ ó ti ṣaláìsí ní ìsìnkọ́ làwọn foríjì so ẹnìkan nínú àwọn aróko tóra aróko lálẹ́kùn abọ́dù kọ́ mọ́ ọ̀pọ̀ lájú lọ́ba ní zalikal abd wa kulluna lillahi abd ẹrú ṣé gbogbo àwọn ẹrú ọlọ́ọ̀ni mo rò pé yé pé ẹrú yun bó tilẹ̀ jẹ́ pé ẹrú ọlọ́run náà gbogbo wa ẹrú ta wá lò dípò ká sọ pé arákùnrin yun àwa ni ẹrú yun yẹn kí gbogbo èèyàn dúdú ń ẹrú ni sọ́ńtòrí ló jẹ́ pé ìgbà tí wọ́n bá pé ọlá ẹrú yìí bẹ́ẹ̀ wá o wàá sì ṣe sẹ alhamdulilayi alhamdulilayi alhamdulilayi tó jẹ́ ru rẹ̀ tó jẹ́ ru ọlọ́ àbẹ́rú ẹni tó torí ẹ̀ ló ṣe jẹ́ pé ẹni jíjà ilé yà máa ń bẹ lára rẹ̀ ọ̀rọ̀ ra tẹ́tí gbọ́ dáadáa tó fi kó fún fáinfáin ẹrú ta ni ìwọ jẹ́ náà rí ọbọ lẹ́nu ẹni àbọ̀ sọ kíákíá yóò ti bẹ̀rẹ̀ sí ní rìvásì torí tẹ ẹ bá kó débi tí wọ́n ti mú òfin ṣe lórí ẹ yóò pò wọ́n ṣeun ẹ rí i pé àwọn ẹni tó ń gbófin ró ń bẹ wọ́n dúró déédéé ẹni tó lòun ọba táyàn ó ní ah, Ọlọ́run kí àwọn ọba wa Ọlọ́run àwọn wọn ba òwò yìí jẹ́ máa lọ <laughs> ẹ gbogbo ẹni tó bá ti rá mọ́kọ́ náà tí ẹ bá mi lọ́wọ́ tó máa sì pé ìjọba dúró déédéé èyí táwọn ò nínú lórílẹ̀‐èdè wa àtijọba àtàrà àlù gbogbo àwọn jọ wọ́ táwa ni ó panalbiti ẹnìkan tó ọlọ́run ṣàánú wa torí ẹ̀ àwọn tí wọ́n ṣèdánwò fún níjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama yẹn tó o bá gbọ́ nípa anabi muhammed sallallahu alayhi wa sallam ọ̀sọ́nà tó fẹ́ bá sálọ ẹnikẹ́ni tó bá gbọ́ nípa mi wọ́n sì ti pè irun ó gbọ́ ń pa rẹ̀ nù bilal wa ń pèrún àwọn Lárúbáwá wa ń wò wọn kẹ ah unzur ila hadha al-ghurab ẹyẹ kanakana yìí ah <laughs> sori pé èèyàn dúdú ni pé kanakana máa ń sọ̀rọ̀ so <laughs> nínú àwọn ẹni tí ń ṣe ẹyẹ o ò abu mahdura abu mahdura ò ti gba islam gbà yẹn ìtẹ̀ nǹkan gba salat khairun minan nawm wa nínú alákọ̀ọ́kọ́ ti ń dá wàhálà alẹ̀ sá bàbá yẹn òun náà ẹ ẹ grow up so anabi wa sallallahu alayhi wa sallam wa gbọ́ ah anabi kẹ anabi wa suma kò sì ti gba islam gba yẹn suma bi ah òun sì ń jẹ àbí ẹn hmm, padà wá ń bè kí ló dé tí wọn náà ní gbọ́ lọ́n gbọ́ anabi wa ń fọ́ra aláya kí ló dé tí wọn ní gbọ́ lọ́n gbọ́ ní ashhadu an la illallah. وأشهد أن محمدا رسول الله nínú fífi bilal ṣe yẹ tí sì fi ń ṣe ẹyẹ ń sin jẹ anábì wa rí pé lóhùn ẹwọ náà lọ pé pé ká gbọ́ so bó ṣe dẹni tí ń pè fún anabi sallallahu alaihi wasallam ní makanu eléyìí túmọ̀ sí pé ẹni tí wọ́n ń ṣe ẹyẹ kì í ṣe pè fún ọ pé ká dáa fún ọ o sì ní fẹnu rẹ ń sọ rere láyé ah ẹbí rere náà ní padà fi ń sọ tó jẹ́ pé òun ló di apẹ̀rún fanabi wa Muhammad sallallahu alaihi wasallam ní Mẹ́kà torí ẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́ nǹkan tí pẹ̀lẹ́ tó bá ṣe tì jàgídíjàgan ò lè mú wa báyìí ẹ rí i pé irun pípé ìpèpè lọ sí di ẹsìn Islam ńlá ni torí ẹ ẹnikẹ́ni tó bá gbọ́ pé wọ́n ń pèrún láyé kò lè sọ pé wọ́n gbọ́n pa nabi muhammed sallallahu alayhi wa sallam torí nínú òrùn pípé náà ló ti gbọ́ kí ni ashhadu anna muhammadan rasulullah ah, wàá béèrè ṣé èsì kí wọ́n ń ṣe muhammadu nǹkan tí wọ́n sọ ni pé mo jẹ́rìí pé muhammad òjíṣẹ́ ọlọ́run ni kìí sọ ọlọ́run kìí sọ ọmọ ọlọ́run kìí sì kejì ọlọ́run kìí sì sàmúgbálẹ́gbẹ̀ẹ́ fún pé kí ni igbá bọ́ ni kí ni ọlọ́run sì fẹ́ fi gbá sí i. so ẹni tó bá ti gbọ́ kó wọ́n pèrún kò lẹ́skíùs láti sọ pé ń gbọ́n pa islam kálukú gbọ́n islam làákín ṣé gbogbo ẹni tó gbọ́n nípa rẹ̀ ló ṣe ibi ìbéèrè nù ṣé gbogbo ẹni tó sì ń ṣe ló ń ṣe lódodo ibi ìbéèrè nù torí islam ẹlòmíì ìdákúrekú ni lẹ́ẹ̀kan láàrin àmàrí yín lónìí bẹ́ẹ̀ ni mo láwọn bùkátà àti kan ni mo gbé wá so ìyẹn ni pé gbé bùkátà tó wá mọ́sálásí tí bùkátà tó bá ti bíá yóò tún jókòó nílé a'udhu billah ìjẹ́tẹ́lẹ̀ yìí bá yé wa a gbọ́dọ̀ wípé gbígbọ́ nípa Islam ní tọ́jà ẹnìkan obi Sheikh Ibn Baz rahimahullah wọ́n ní àyè kan bẹ nílé ayé o níbi àwọn Caribbean island tó yẹ pé ẹ lọ sí sàlẹ̀ sàlẹ̀ sàlẹ̀ sàlẹ̀ gbogbo irú àwọn American continent yẹn tẹ́tún rìnrìn rìn nínú omi kẹ́ tó débi tí àwọn erégùsù wọn yẹn wà wọn làwọn kan máa ń gbé bẹ̀ tó yẹ pé wọn ò mọ̀ gbọ́n pa Islam wọn ni tó bá wà àmọ́ kò dájú torí bẹ́ẹ̀ náà làwọn kan lọ tí wọ́n tún ti rí fatawa Ibn Baz tí wọ́n lẹ̀ mara mọ́sálásí mo rò pé ẹ̀ ń fura torí kẹ́nìkan lè lọ fabricate pé ibìkan máa ń bẹ̀ tó bá wà torí irú bẹ́ẹ̀ náà lẹ́nìkan lọ torí tí wọ́n tẹ fatawa ibnu baz gbagada gbagada tí wọ́n lẹ̀ máa rògiri mọ́sálásí pé àwọn tí òye wa nú ẹ̀sìn tá a béèrè tí bàbá yìí dáhùn ránṣẹ́ láti Mákà ni. níbo ló tún á kù níbo lòórùn etí yọ ẹ̀yìn tí ó bá yọ láàrin oṣù mẹ́fà yọ lóṣù mẹ́fà tó mẹ́fà yọ wọ̀ lẹ́yìn tó fi sọ pé òtún ìgbọ́n pa anabi muhammed sallallahu alayhi wa sallam torí ẹ kò sáwìjàre o kò sáwìjàre ọlọ́run ráhùn òjíṣẹ́ nítorí kí gbogbo àwìjàre ó lè bá a bàjẹ́ ni nínú hikima ọlọ́run tó jẹ́ pé ó nípa òun náà tún ní kọ́ lọ́wọ́ mú káwọn olùmọ̀ ọmọ bẹ́ẹ̀ lu kọ̀ọ̀kan nínú hikima ńlá ni ẹ wo bá burú ọba ṣe ṣe wá tó nílùú kọ̀ọ̀kan tá a bá lólùmọ̀ ń bẹ́ẹ̀ ọlọ́run wa burú yóò kọjá tẹni tí ebi ń pa tí wọ́n ti máa nu túbú fọ́dún kan ẹ̀yin ọmọ orí tọ́lọ̀ ń ṣe fún wa kọ́lọ̀ má jẹ́ àmà because ẹni tí yóò mọ orí tọ́lọ̀ ń ṣe fún orí ń ti bọ́ ọmọ lọ́ni ṣùgbọ́n nígbà tó rí níṣẹ́ ẹ̀wù ẹ̀ mọ iye ẹ̀wù náà ṣẹbẹ́ ẹ̀wù ní bẹ lọ́rùn kálukú sáà mọ iye ẹ̀ á mọ iye ẹ̀ onígbà tá a bá bọ́ sí àárín mẹ́ta rẹ́nìkan tí wò sẹ́mi ká tètè túlẹ̀ ni torí pé wèrè dùn wò lọ́jà sẹ́ni pé fámìlì yín ni bẹ́ẹ̀ náà ni tọ́lọ́mọ bá bá ṣe ìdẹ̀ra fún yàn tí yàn ráwọn kan ń sàlàyé ọ̀rọ̀ ọlọ́run fún yàn ọlọ́run sọ ànábì sọ ọlọ́run sọ ànábì sọ wàláhì ẹ̀yọ̀ mórí tọ́lọ́run ṣe fún yín. níjọ́ tó o rìn tó o kan kékeré ti ní lọ́wọ́ yun ọ̀pọ̀lọpọ̀ èèyàn ṣòfò rẹ̀ láwùjọ yìí náà lọ́ọ́ dúpẹ́ ọ ń fẹ́ wa fóríire ló fi mú kọjá pé ní gbogbo kọ́nà kọ̀ọ̀kan tó o bá dé wàá bólú màá ń bẹ̀ náà ni tó o bá dé lu kan wàá bólú màá kan bẹ̀ tó o bá dé kan wàá bólú màá kan bẹ̀ ó dé bomi tí wọ́n yìí pé ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ lolùmọ́ máa wá náà tún ni bomi ń bẹ tó yẹ pé ẹ̀ẹ̀kan so eléyìí túmọ̀ sí torí pọ́lọ̀ wa fún yà ìní fi bùkátà gbà fà kan kú làwọn yóò bá wọn kékeré kí ló lé ọ lọ bẹ nítorí tọ́lọ́ kí ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé ibi tó sá wò nù la ilaha illallah ìlú tó yẹ pé tẹnìkan bá gba abẹ kọjá kò ní fẹ́ kí lè oṣù òun bẹ tí ó túlẹ̀ ibẹ̀ lẹ lómi ó sì pé ibẹ̀ mo fẹ́ kú sí tó ń bá lọ bòmí kò ní fẹ́ sùn ibi tí wọn fẹ́ gbẹ̀hùn ló ń fẹ́ lọ sùn subhanallah torí ẹ ọlọ́run ṣe bẹ́ẹ̀ ni li hikmatin baligha nítorí ọgbọ́n tó dópin ẹjẹ́ àmà dúpẹ́ fọlọ́n o fọlọ́n ṣe ìdẹ̀ra ńlá fún wa o wọ́n ní wọn kì í ma iyì àwọn olùmọ̀ ó dijọ́ tí wọ́n bá kú ọlọ́run sì ti sọ gẹ́gẹ́ bá nàbì sallallahu alaihi wasallam ti ṣe mú wánú hadith àrínú hadith ànàbì sallallahu alaihi wasallam kọ́ lọ́run ní já ìmọ̀ àgbà kúrò lọ́wọ́ wa ní jíjá gbà pé kọ́ kakú ńlẹ̀ kọ́ mẹ́sì má ṣùgbọ́n náà wọ́n bá gbani pẹ̀lú kú àwọn olùmọ̀ tólùmọ̀kan bá ti kú sẹ́yìn kí yọ lọ tìmọ̀tìmọ̀ rẹ ni tọ́ba wa di kpó ńlọ kpó lẹ́sẹ̀ rẹ lómi ìdì ẹlòmíì ti kú ní ìsìn ó ti lé ní twenty years níjẹ̀ta ń bẹ̀ nu o àti rẹ lómi tí ó di kpó rẹ ẹlòmíì ti kú ju one thousand years lọ nínú àwọn olùmọ̀ Islam tá à ń bá ń ka tíra rẹ̀ á rí i pé títí tó fi di ìgbà tá a àti rẹ ni tó ní màbí rẹ̀. Nala lànà Nabi sallallahu alaihi wasallam sọ pé títí tó bá fi dípò lùmọ̀kan kú àwọn èèyàn ní rẹ́ni tí ó dípò rẹ̀ wọ́n wàá mú àwọn aláìmọ̀kan wọ́n fi wọ́n so lùmọ̀ àwọn ti ṣìnà tẹ́lẹ̀ kí ni ẹni tó ṣìnà ọba tún ṣe fara yòókù wọ́n tún máa sìn wọ́n lọ́nà náà kọ́lọ́mù bá dàkún kọ́ sànù wa torí ẹ̀ ẹ jẹ́ ká gbìyànjú o ká má tàn ra wa jẹ o bí tí wọ́n bá ti ń sọ̀rọ̀ ọmọ lọ́kọ́ mọ́ ẹ̀ ọmọ rẹ̀ fi ilẹ̀ kọ́ mọ́ nítorí pé àwáwí kan ò sí má lẹ́yìn tọ́lọ́n ti rán nàbí Muhammad sallallahu alayhi wa sallam àwíjàre kan ò sì sí fẹ́nìkan ọwọ́ ń tọ́kàn sẹ́kù fún gbogbo àni ká gbọ́ ká sì fi ń tà ń gbọ́ ká fi ṣe wà o. lẹ́yìn eléyìí ọlọ́run ní lakin Allahu yashhadu bima anzala ilayka anzalahu bi'ilmihi wal malaikatu yashhadun wa ṣùgbọ́n ṣá o ọlọ́run tiẹ̀ ọjẹ́rì ọjẹ́rì sí ń tọ́sọ̀kalẹ̀ fún ọ ọjẹ́rì sí pọ́dọ̀ ló ti wá báwọn akẹfẹ̀rí bá kọ̀ láti jẹ́rìí sí pọ́rọ̀ ọlọ́run ọba ní ọlọ́run ọba tó ní ọlọ́run ọba tó sọ̀kalẹ̀ ó ló ń jẹ́rìí sí pódodo ní kí la wá fẹ́ fi ẹ̀rí àwọn aláìgbàgbọ́ sí. Mo rò pé yé wa àbùkátà ẹ̀rí tiwọn ọlọ́run tó sọ̀kalẹ̀ fún ọ òun jẹ́rìí sí pé òdodo ni òun ló ń sì sọ̀kalẹ̀ fún ọ tí àwọn kèfèrí bá wá ṣàtakò wípé àwọn ọ̀gbà pọ́dọ̀ ọlọ́run ló ti wá kí làtakò wọn á fẹ́ mí nì kò ní ìtumọ̀ kankan wọn kàn sọ sápò ara wọn ni gẹ́gẹ́ bí ọlọ́run ti ṣe sọ fún wa ni pé idha ja'aka al-munafiqun qalu nashhadu innaka la rasulullah innaka la rasuluhu wallahu yashhadu innal munafiqina lakadhibun táwọn munafiki bá wá bọ wípé wàláhì bẹ́ẹ̀ ni wọ́n máa búra kún tó tọrọ kún búra wàláhì abúra kó jùṣe ọlọ́ọ̀ni ọ ajẹ́rìí kó jùṣe ọlọ́ọ̀ni ọlọ́run ti mà dájú kó jùṣe òun náà ní ọ tẹ́lẹ̀ náà ọlọ́run sì jẹ́rìí lódodo pé wàláhì irọ́ làwọn munafiki ń pa òpùrọ́ ni wọ́n subhanallah bẹ́ẹ̀ náà ni ọlọ́run ọba ti jẹ́rìí fún ọ wakafa billahi shahida ọlọ́run ti tó lẹ́lẹ́rìí ọlọ́run jẹ́rìí pé ní tó sọ̀kalẹ̀ fún ọ òdodo ni sọ wá yẹ ìwọ tó jẹ́ mùsùlùmí lónìí kó tún máa ṣe èméjì pa alukurani sọ̀rọ̀ ọlọ́run ni àbí ìsọ̀rọ̀ ọlọ́run kó pé tó bá jẹ́ pé ọ̀rọ̀ ọlọ́run bá ní wà alukurani kíkà tí wọ́n kà ọ́ yìí kọ́ lọ́run sì gbọ́ bùkátà mi orí rẹ ló dàrú torí tí ìbá kórì rẹ bá dàrú kọ́ máa sọ pé tó bá ṣe pọ́rọ̀ ọlọ́run ni wà alukurani antashak ihe ń dọ̀ọ́ láàmú nù nítorí ni pé wọ́n lọ́n mo mọ̀ pé ọ̀rọ̀ rẹ ni alukur'an mo sì ti kí alukur'an ìwọ ọlọ́n wo alukur'an tí mo kéyì ṣe nǹkan báyìí báyìí báyìí fún mi mo sì mọ̀ pé la lágbára tí gbogbo bá wù fẹ́rù ṣe tèmi náà fún mi gbàdúrà àwọn bá àà ah, ah. ẹgbẹ́ nǹkan mi aláìlẹ́kọ̀ọ́ ni so ọ sọ pé mo gbà lódodo pọ́rọ̀ ọlọ́ọ̀ni wa alukurani ṣe wá gbà pọ́rọ̀ ọlọ́ọ̀ni lódodo ṣe gbà lódodo ìbéèrè nìyẹn o ìdánwò ń bọ̀ o ṣe gbà lódodo pọ́rọ̀ ọlọ́ọ̀ni agbó àwọn ò tí ì gbà lẹ́nu yín ṣe gbà lódodo pọ́rọ̀ ọlọ́ọ̀ni inṣàlá ẹ̀ tí ì gbà. <laughs> tọ tẹ ẹ bá lẹ gbà lódodo pé good luck olórí nàìjíríà lónìí ọkọ lẹ́tà sí yín níbo lẹ́fì lẹ́tà rẹ̀ sínú ilé yín sínú kọ́bọ́ọ̀dù ní àbórí kápẹ́ẹ̀tì ẹ wá wo jẹ́ ń gba alukur'an ilé báyìí ẹ sì gbà pọ̀rọ̀ ọlọ́ọ̀ni ṣébi tẹ́ ń gbé léwu kálukú ẹ sì tún tara gírí ẹ sì lè gbà pọ̀rọ̀ ọlọ́ọ̀ni because imani kì í sọ̀rọ̀ ẹnu lásán imani bùkátà sẹ́ ẹ sì sọ pé lọ́nà àwọn ahlu sunnati jamaa kò tó kọ́ sọ pé mo gbàgbọ́ lẹ́nu lásán kò tó kọ́ pé ń bẹ lọ́kàn lásán àfi kó pé kí ni tẹ̀lé tìrẹ̀ làwọn olùmọ̀ ọlọ́run sọ̀kalẹ̀ lọ́dún mẹ́tàlélógún fanabi muhammed sallallahu alayhi wa sallam kò sì síwé méjì láyé lónìí tó yẹ pé bá a ti ṣe sọ̀kalẹ̀ náà ló ṣẹ́kù tó yàtọ̀ sí alukur'an alukur'an nìkan náà ṣé báwa ṣe wá ń ṣe òun ló sì yẹ ká máa ṣe ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n kàn já abala alukur'an dálẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ni ó tiẹ̀ mú kò tiẹ̀ ní mọ̀ pé alukur'an lélẹ̀ akramakumullah kọ́dà ẹlòmíín fi ń nòdì kí lẹ̀ ń ha ṣé bọ́ ọ̀dà àmọ́ ni wọ́n fi mọ̀ pé alukurani ni àbí bẹ́ẹ̀ kọ́ ni àìmọye ìyá tó ti fi tàkà sọ̀rọ̀ ọlọ́run náà sì ni ẹ sì gbàgbọ́ bẹ́ẹ̀ ó túmọ̀ sí pé ẹ̀gbà nù ẹ̀ ń kàn ń sọ lẹ́nu ni lima taquluna ma la taf'alu níta ẹ̀ fi ṣe wàhù lẹ́ ń sọ lọ́rọ̀ bẹ́ẹ̀ bá mọ alukurani lọ́rọ̀ ọlọ́run lódodo a ẹ̀ bá pọ́nlé lódodo tí wọ́n ń bẹnu pàǹpọ̀nlé pé gbogbo gbàtà bá ti gbé e, kákìsì rẹ̀ káfi ràyà káfi rẹ̀ kẹ́ kẹlà kò sí lákọọ́lẹ̀ bẹ́ẹ̀ kò sí lákọọ́lẹ̀ bẹ́ẹ̀ àwọn kan wà tó yẹ kó gbàtà bá ti gbé alukọ́lá mm, mm, mm, kìyàáxì min àyìnà lẹ́ka ha gbọ́dọ̀ ti rí lóye fati fòun lẹ̀ wọ́n ti sọ pé ruyin bẹ́ẹ̀ èyí tí <laughs> so torí di eléyìí ò sí nínú pé ọ̀npọ̀n alukur'an lé ní kò máa ké nínú pé ọ̀npọ̀n lé ní kò máa tẹ̀ láṣẹ tó wà nù ẹ̀ nínú pé ọ̀npọ̀n lé gbogbo ntọ́lọ̀ ní kò máa sì kò jìnnà sí. ọlọ́run jẹ́rìí pọ́dùn ló ti sọ̀kalẹ̀ wàláì tí ìbá sọ̀dọ̀ ọlọ́run ló ti sọ̀kalẹ̀ ni wọ́n bá ti tọ́ bọ̀ wọ́n bá ti gbìyànjú ẹ mọ mọ àti tọ́ọ̀bù alukur'ani kí lè o tó máa sí rírì ó ti tú. anzalahu bi'ilmih ọlọ́run bá lọ sọ alukur'ani kalẹ̀ pẹ̀lú màá rẹ̀ wal malaikatu yashhadun àwọn màláíkà náà sì jẹ́rìí sí pọ́dọ̀ ọlọ́run ló ti wá pọ́lọ́run ló sọ kalẹ̀ wa kafa shahida ọlọ́run ti tó lẹ́lẹ́rìí ọ̀rọ̀ ọlọ́run bá wa tó fi hàn yín pé. لكن الله يشهد بما أنزل إليك لكن يا مخففاني ṣùgbọ́n wọ́n máa ń pè ní làákín almukhafafatu mina thaqila ìyẹn ni pé wọ́n yọ ṣẹ́dá tó wà lára nùn kúrò lára rẹ̀ ló fi di làákín ó di làákín ilà ọgbà kẹsìrọ̀ lẹ́lẹ́tẹ̀kọ́ì ẹ̀sàkínẹ́ì sukun tí ń bẹ lórí hamza ismul jalala pẹ̀lú sukun tí ń bẹ lára nun sukun kọlu nun ó di kẹsọ̀rọ̀ kálíba àrípè tó bá wù ẹ́ o lè fi ṣẹ́dà sára nun gẹ́gẹ́ bó ṣe wà nù qira'a àkàn lakinna Allaha lakinna Allaha ṣùgbọ́n nígbà tí wọ́n ṣe takhfifi rẹ̀ ohmilat ìgbà tí wọ́n yọ ṣọ́dà kúrò lára nun kò ṣiṣẹ́ mọ́ làákín kò ṣiṣẹ́ mọ́ sẹ́yìn pé làákín adatu stidrak wa nasb ó máa ń túmọ̀ sí wípé ṣùgbọ́n o níta máa lò fún ṣùgbọ́n ni ó sì máa ń fún nǹkan ní fatha ṣùgbọ́n tó bá ti ṣe takhfifi rẹ̀ mina thaqila kò ṣiṣẹ́ mọ́ torí ẹ̀ náà lọ́lọ́run sọ pé làákín ni làáhù. tábà wá wo ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ kan ò síwájú tó lè tọ́ka sí ìtumọ̀ àlàkín fún wa nínú àyà yìí kò sọ̀rọ̀ kan tó síwájú tí ó tọ́ka sí ìtumọ̀ àlàkín nínú àyà yìí ó túmọ̀ sí pọ̀rọ̀ kan bẹ tọ́lọ̀wọ́n bọ̀ òwe fún wa ṣùgbọ́n tó ṣe pé ó ti yé wa ọ̀rọ̀ kan bẹ síwájú àyà yìí tó ṣùgbọ́n sá ọlọ́run tiẹ̀ ah nígbà tá a fi pé àmọ́ sá ṣùgbọ́n sá ọlọ́run ní tiẹ̀ ọ̀rọ̀ kan bẹ láàrin ṣùgbọ́n ti yé ńlọ́fà lọ́lọ́run ò fi sọ fún wa torí pé al-ma'lumu kal-madhkur gbogbo ní tá a bá ti mà ó dàbí ìgbà tá a ti wí ni ẹni tí wọn wí fún wa ni pé àwọn kan wá ṣàtakò fanabi wa Muhammad sallallahu alayhi wa sallam àwọn kèfèrí wọn ni ma nashhadu laka ya Muhammad fima taqulu faman yashhadu laka àwọn ò lè jẹ́rìí fún ọ nípa tó ń sọ pọ́dọ̀ ọlọ́run ló ti wá o ta ni ó jẹ́rìí fún ọ ta ni ó jẹ́rìí fún ọ ẹ kò sí ti kèfèrí ìpera rẹ wàláì àwa ẹ̀yin gẹ́gẹ́ bíi ta ni wípé àwa o a lè jẹ́rìí fún ọ nípa tó ń sọ pọ́dọ̀ ọlọ́run ló ti wá bó ti ṣe wí ta wá lo nílẹ́lẹ́rìí anabi wa sallallahu alayhi wa sallam wọn bi léèrè bẹ́ẹ̀ kánabi o tó dáhùn àyà sọ̀kalẹ̀ báwọn ọba jẹ́rìí ọlọrun jẹ́rìí ṣé ọlọ́run ọba tó lẹ́lẹ́rìí ó tó lẹ́lẹ́rìí torí ẹ̀ nítorí ṣẹlẹ̀ nu ọ̀rọ̀ ọlọ́run tó wá ní anzalahu bi ilmi ọlọ́run ọba ló sọ̀kalẹ̀ pẹ̀lú ìmọ̀ rẹ̀ ọmọ pé ọlẹ́tọ̀ ká sọ̀kalẹ̀ fún ọ ọmọ ọmọ wípé láti òun. o sì lè gba iṣẹ́ tó ń fi ràn ọ́ o sì tó gbé e. ọmọ bẹ́ẹ̀ dájú sakata àbàpẹ́ ni tí ò pójú òṣùwọ̀n lẹ́gbẹ́sẹ̀ fún bíjọba wa ti ṣe abẹ́yìn náà ọmọ bẹ́ẹ̀ nígbà tí wọ́n ní kó ń ṣe ọ̀nà láti lọrin títí dé Ìbàdàn bẹ́ẹ̀ o tó sì pé téèyàn bá mú sọ tó bá dúró lọrin níbo ni ó ti bà Ìbàdàn ni. wọ́n á gbé ọ̀nà yìí ẹgbẹ́ fáwọn tó yẹ pé iṣẹ́ télọ̀ wọn kọ́ àwọn náà wá ti fojú wò pé bóyá tábàlà fẹ́ dá sọ fẹ́yàn tó ga gbogbo òní jẹjọ pa méje lọ bàbá sì láàrán sọ pa méje inṣọlá ọdún mẹ́ta ti tó ọdún mẹ́ta tó wọn ló tó ọdún mẹ́ta tó àbí káfí wọn ló tó wọn bẹ̀rẹ̀ lọ́dún mẹ́ta wọn ò parí wọn sì wọdún kejìlá wọn ò parí ó tún ti ń lọ ọdún kẹrìndínlógún báyìí nítorí pé ọdún kejìlá ti tán ọdún kẹtàlá ó ti tán ẹ̀kẹrìnlá la wà báyìí wọ́n á ní a miscalculate ni níbẹ̀rẹ̀ a miscalculate because àwọn company tá a gbéṣẹ́ fún yẹn àbí òye wọn ò ní ability ok ọlọ́run ọba tiwa kì í ṣe nǹkan bẹ́ẹ̀ mo rò pé yé wa anzalahu bi ilmihi ọlọ́run mọ̀ pé anabi muhammed sallallahu alayhi wa alayhi wa sallam tó ń fẹ́ gbéṣẹ́ yìí fún ọ̀kájú òṣùwọ̀n ọ̀kájú òṣùwọ̀n torí pé ọlọ́run ọba ti tún ṣe débi wípé iṣẹ́ yẹn ò ní dalagara anzalahu bi ilmihi tọ́lọ́run ọba wa sọ yìí yèsì ọ̀rọ̀ tún wà ń bẹ fún àwọn jahmiya sẹ́yìn kó àwọn jahmiya. àwọn náà ló ń tẹ̀lé jaham ibnu la ilaha ilmi an jaham ibnu dirham àwọn ló ń tẹ̀lé jaham ibnu dirham àwọn ń sọ yìí pé ọlọ́run ọba kò ní àwọn sifat jarradullahu azza wa jalla ani sifat dhatun bila sifat. wọn lọ́lọ́wọ́n bò níròyìn kankan torí ẹ̀ la alimun wàlá qadirun wàlá wàlá hayyun wàlá sami'un wàlá basirun a'udhu billah torí ẹ̀ làwọn alùsùn náà fi sọ yìí pé ìgbà tẹ́ bá ti sọ pọ́lọ́wọ́n ọba kò láwọn àròyìn fa innakum ta'buduna hmm, fa innakum ta'buduna ya nuru ẹ̀rí <laughs> sọ́nà mà ń kọ́ fa innakum ta'buduna adama ntí ò sí nsi. torí pé kò níròyìn ròyìn kankan kò sí ni káfíńyà sàpèjúwe a mọ̀rọ́kùnrin kan aramanda ọkùnrin ni sọfẹ́ gbọ́ ròyìn rẹ̀ ó ní bẹ́ẹ̀ ni kò lórí kò lójú kò nímú kò létí kò ní bẹ́ẹ̀ ni ọlọ́run kò lágbọ́n kò níkùn kò láyà kò lẹ́yìn kò lẹ́sẹ̀ ha ìyàwó ìyàwó wa nù ṣé lẹ́yìn sì ń bẹ a ọkùnrin àràmàǹdà ni so a pè ọkùnrin ò sí àfi nínú nínú ọpọlọ torí ẹ màálù sínú asopọ àwọn tẹnudọlọ ò ní ròyìn kí ni wọ́n ń sìn wọ́n ń sìn tí ò sí. tọ́lọ́wọ́n bọ̀ bá ti níròyìn kankan ajẹ́pọ́lọ́wọ́n ò sí ẹ tara àpèjúwe kẹfì kẹfì mà pé gbogbo tí ọba ti níròyìn kò sí. wàlùmọ̀ṣẹ́ bíhàtò àmọ́ àwọn ẹni tán fọlọ́run tí wọ́n fi wé nǹkan míì ńgbà tọ́lọ́wọ́n bá sọ yìí pé yẹ̀dọ̀ lọ́ọ̀hì fọwọ́kọ ẹ̀yẹ́dẹ́hìm ọwọ́ ọlọ́run ń bẹ lókè àwọn ọwọ́ wọn wọn á ní ọwọ́ bí ọwọ́ àwọn yìí ni o àwọn mushabbihan àwọn tí máa fi ìròyìn ọlọ́run wé ti èèyàn pé ah, ọwọ́ rẹ̀ dàbí ọwọ́ yín ọ̀dà àbọ̀ ní gúngun ọwọ́ rẹ̀ rí yóò pé ah, ẹsẹ̀ méjì náà ni gúngun ọwọ́ rẹ̀ ẹsẹ̀ méjì ni fífẹ̀ rẹ̀ ńkọ́ ẹsẹ̀ kan ẹsẹ̀ méjì sẹ́sẹ̀ kan pé ńlọ́wọ́ ọlọ́run a'udhu billah rífa ọ̀daràn bákan náà kullu shay'in halikun illa wajha pé gbogbo nǹkan ni wọ́n parun àfojú ọlọ́run pé ojú ọlọ́run yóò ní bí ojú òní ìpè tó ti ń bẹ láàrin ibìkan síbi kan ó tún ti ń bẹ láàrin etí òun sí etí òun kejì ní ní òdiwọ̀n ẹsẹ̀ márùn a'udhu billah yanzilu Allahu rabbuna ila samai dunya olúwa ẹlẹ́dàá wa a máa sọ̀kalẹ̀ wá sí sẹ́mà ilé ayé wọ́n ní a ah, ní wọ́n á sọ̀kalẹ̀ báwo ní ṣe máa sọ̀kalẹ̀ ìpè bóun ó ṣe sọ̀kalẹ̀ yìí a'udhu wajaa rabbuka wal malaku ikpe olúwa ẹlẹ́dàá rẹ àtàwọn màláíkà wọn àwọn àwà wal malaku saffan saffa àwọn màláíkà náà wà ní sáfù lẹ́yìn sáfù ike bóun ní ó ṣe wá wá ẹ máa wòran bóun ṣe ń bọ̀ yìí a'udhu billah àwọn eléyìí wọn pè wọn pè wọn ní kíni mushabbiha olùfi ọlọ́run wé ọ̀kan nínú ẹ̀dá tó dáa kí làwọn ń sìn ya'buduna sanaman eré làwọn ń sìn torí gbà tó bá ti máa bò lọ́wọ́ ọlọ́run rí bí ìgbà tó ti gbé ọwọ́ fọlọ́nù tó bá ti máa bò lójú ọlọ́run rí bí ìgbà tó tún gbójú sí ibìkan fọlọ́nù torí rẹ̀ eré làwọn ń sìn àwọn jahmiya wa ni ọ̀dà tabari ari nínú alukur'ani gẹ́gẹ́ bó ṣe wá ń bì anzalahu bi'ilmi ipe ìmọ̀ rẹ̀ ló fi sọ̀kalẹ̀ ó fi màtí sọ́dọ̀ ara rẹ̀ kí lè fẹ́ sọ ń pẹ́lẹ́ yìí wọ́n ní bẹ́ẹ̀ ni alimun lọ́lọ́n bila ilmin a'udhu billah olùmọ̀ni láì nímà a'udhu billah. qadirun bila qudra wọn ni alágbára ni ṣùgbọ́n kò lágbára ẹ dákun ẹ gbọ́ katakata aya yìí èsì ọ̀rọ̀ ni fún wa wípé anzalahu bi'ilmi ìmá rẹ̀ ló fi sọ̀kalẹ̀ ó fi ara rẹ̀ kó n ṣe kínni kó nímà. wal malaikatu yashhadun bẹ́ẹ̀ ni àwọn màláìka náà ń jẹ́rìí kí ni àǹfààní ìjẹ́rìí àwọn màláìka máa lẹ́yìn ìgbà tó lọ́wọ́ bá ti jẹ́rìí ọlọ́wọ́ bá fi ń hàn ní ipe ẹ̀yìn sí ọ̀yìn láì tẹ́ ẹ bá ní gbàǹtọ́ ló ń sọ kalẹ̀ fún anabi Muhammad sallallahu alayhi wa sallam gbọ́ kí lẹ́yìn já mọ́lẹ́gbẹ̀ẹ́ màláìka ṣé jíjẹ́rúsìn fọ́lọ́n lẹ fi dáa jù wọ́n lọ ni àbí pípọ̀ ní kásẹ̀sì mo rò pé fura ṣé ẹ fẹ́ pé ẹ dáa ju màláíkà lọ ní jíjẹ́rúsìn fọ́lọ́n torí pé Ọlọ́run dá wọn tẹ́lẹ̀ náà ni wọ́n lè bá a máa sìn wa nahnu nuqaddisu bihamdika wa nahnu nuqaddisu bihamdika wa nahnu nuqaddisu laka wa wa nahnu nusabbihu bihamdika wa nuqaddisu lak àwọn sì ń sáfọ̀ máa fún ọ à ń fẹ̀yìn fún orúkọ rẹ̀ àmì ìyàn à fina mujrimun sàhọ́lẹ́lẹ́ àwọn ọ̀daràn wà nù wa àmọ́ àwọn màláíkà kulluhum ibadun mukramun àwọn ẹrú alápọ̀nlé ni kí wọn làá fẹ́ fi sọ pé adájú màláíkà lọ́nà rí ṣé ní jíjẹ́rúsìn fọ́lọ̀ ni àbí ní sẹ̀sìn fọ́lọ̀ ní jíjẹ́rúsìn fọ́lọ̀ ọlọ́run ọ̀dá wọn torí nǹkan mi àfi torí kún lè máa sìn àwa kúmá ọlọ́run dá wa ká lè máa sìn òun ṣùgbọ́n wa qalilun min ibadiya shakur díẹ̀ nínú àwọn ẹrú mi ní ń dúpẹ́ fún mi o yẹn ni pé àwọn tó pọ̀ tó pọ̀ jù ọ̀daràn ni wọ́n táwọn alẹ́ gbọ́ nínú àmọ̀lẹ́kà tán ní kì í sin lọ́ọ́ yarí kò sí. tọ káwá sẹ̀sìn gan gan. nígbà tó di practical ṣé ẹ̀dá tó màláìka nígbà tó ẹlẹ́yìn ọ̀jẹ́rì fún Muhammad sallallahu alayhi wa sallam kí wọ́n alẹ́ jama kí lẹ́ jama. wa kafa billahi shahida ọlọ́run bá ti tó lẹ́lẹ́rìí o ọlọ́run ti tó lẹ́lẹ́rìí fún ta fanabi wa muhammed sallallahu alayhi wa alihi wa sallam torí tó bá ń pè rọ́lá nàbì ń pani kò yẹ kọ́ lọ́hún òfin ilẹ̀ ọ yẹ kọ́ lọ́hún ti ra mu o síbẹ̀yìn ráwọn tó kpọ́rọ́ tó lọ́hún ra mu abẹ́rẹ́ rí mírísà ẹ̀ rí mírísà ahmed kọ́dìyàní amadiya ẹ̀ tó lọ́hún ra mu abẹ́ ọ̀ ra mu kí ló dé sí kọ́lẹ́rà kí ló yà kú. ìgbẹ́ kólókùsí ilé ìgbẹ́ ọlọ́run rà mú èèyàn lè máa parọ́ kọ́ fi lẹ̀ Musaylimatul Kadhdhab ọlọ́run rà mú ó purọ́ pa nàbí lòun náà ó kù fẹ̀ẹ́ tá nàbí ó kù lọ́ba jáde lọ́ba lá nàbí lò wọ́n pa ní mawqi'atul Yamama wọ́n pa kí ni ìwọ ni wọ́n pa títí ẹ a. so nítorí di eléyìí báyìí anabi muhammed sallallahu alayhi wa sallam kò lè jẹ́ pé ń parọ́ kọ́ lọ́wọ́ á fi ilẹ̀ ìwọ́n aṣọ pé àwọn kan wà tó ń purọ́ bẹ́ẹ̀ tó lọ́n fi ilẹ̀ bẹ́ẹ̀ ni ọ̀dẹ̀ wọn ni ọ̀dẹ̀ wọn ni wa kafa billahi shahida wa kafa báà níbẹ̀ yẹn a sọ pé sila litakid silatun litakid wọ́n mú wa ni láti kan ọ̀rọ̀ nípa ṣùgbọ́n tá a bá sọ pé wa kafa Allahu shahida tí ì bá sọ alukurani ó ṣe bọ́lọ̀ ti tó lẹ́lẹ́rìí eléyìí jẹ́ bẹ́ẹ̀ nínú alukur'an turuku anabi muhammad sallallahu alayhi wa sallam lọ́lọ́wọ́n bá ń jẹ́rìí fún níbí sẹ́lómìnà wa lè sọ bẹ́ẹ̀ wọ́n mú wa síwájú adájọ́ wọ́n ní wọ́n ló gbé ewúrẹ́ ó ní wọn gbé ewúrẹ́ báwo ló kun ewúrẹ́ ti ṣe dọ́wọ́ rẹ tó ń tewúrẹ́ okùn ń bẹ lọ́rùn ewúrẹ́ okùn kejì sì ń bẹ lọ́wọ́ rẹ wọ́n á lò gbéwúrẹ́ onímì ò gbéwúrẹ́ wakafa billahi shahida pọ́lọ̀ ti tó lẹ́lẹ́rìí fún mi ó tó lẹ́lẹ́rìí fáwa náà mo rò pé yé ó tó lẹ́lẹ́rìí fáwa náà wàá jẹ sòyìn déwájú adájọ́ sọ lẹ́lẹ́rìí mi kó so ye torí pé tó bá ti dìjà ọlọ́run lẹ́lẹ́rìí kó wa hmm, ọlọ́run tó sì jẹ́ lẹ́rìí kó wa náà ló tún ní ká wẹ́ lẹ́rìí wa wàá mú ẹlẹ́rìí wa torí ẹ̀ kájọ yé wa ọlọ́ yáwó lọ́dún èèyàn bàbá tí ó wà ayọ̀ olówó ọgbọ́ ayọ̀ ọlọ́run pé ayọ̀ alladhina amanu idha tadayantum bidaynin ila ajalin musamman faktubuhu waliyaktub bayinakum katibun bilcadil nínú àyà yẹn wastashhidu shahidayni min rijalikum fa'in lam yakuna rajulayni farajulun wamra'atani mimman tardawna min ashuhada ẹnikẹ́ni tó bá yáwó tí ó bá yáwó ǹgbà tó bá lọ yáwó tí wọ́n sì gbà pé àwọn yá ọ ẹ̀wọ́ ẹni tí wọ́n kọ́ ọ lẹ́yìn. kò má jẹ́ pé ọ̀dọ̀ ọmọ rẹ ló fẹ́ yáwó àbọ̀dọ̀ bàbá rẹ kọ́lẹ̀ kátó apẹ́ lomi kákọ̀wé náà kọ́ dáadáa o kọ́mọkọ̀ láti kọ́ ọlọ́run á ní ẹwẹ́lẹ́rìí méjì o nínú àwọn ọkùnrin tọkùnrin ọba pé méjì ọkùnrin kan la rí ajẹ́ pé kóbìnrin méjì òkun ajẹ́ pọ́kùnrin kan obìnrin méjì ẹni kò nídìí wọ́n bẹ́ẹ̀ ni. wakafa billahi shahida òdodo ni ṣùgbọ́n nínú àwọn ọ̀rọ̀ tó lè dá wàhálà alẹ̀ ẹ̀wẹ́lẹ́rìí wa torí pé tí ẹ bá fẹ́ pe ẹni tí ó jẹ́rìí fún yín jẹ́rìí bó ló sì pọ̀ lọ́hùn á jẹ́rìí mo rò fura tó ti pé àwọn ẹlẹ́rìí tó mú wa wọ́n lè jẹ́lẹ́rìí èké wọ́n sì lè jẹ́lẹ́rìí òdodo ṣùgbọ́n ẹ gbọ́dọ̀ wẹ́lẹ́rìí wa láàrin yín fi máa níyànjú ìwọ tó wá lówó òní pọ́lọ̀ ti tó lẹ́lẹ́rì ìwọ tó fẹ́ yáwó òní pọ́lọ̀ ti tó lẹ́lẹ́rì torí pọ̀pọ̀lọpọ̀ owó nígbà tá a bá gbà ìmánì máa kùnà ọkàn ìgbà tá a bá san padà ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n máa sẹ́wà láìtọ́ láìpé ìyàwó lọ́dọ̀ rẹ̀ àbọ̀ ọ̀dá mi máa ní a ọlọ́run máa gbani lọ́wọ́ akúrọ́ máa ní tako ní lójú ẹni ó sì ti jẹ́wó so irú eléyìí ẹ gbọ́dọ̀ wá ẹlẹ́rìí ẹ̀ ní sọ pọ́lọ̀ ti tó lẹ́lẹ́rìí torí ẹ̀ ilé ìjọba oṣù jẹ lẹ́yìn rẹ̀ Ọlọ́run bá wa ń ṣàlàyé fún wa nípa àṣekèfèrí àti ìdínàmẹ́ni láti gba tọ́lọ́run bá gbọ́ eléyìí tí àwọn Yahudi ṣe àwọn Yahudi àfi kí wọ́n ṣàánú ara wọn àwọn tó bá kù láyé kí wọ́n gba Islam gbogbo àlàyé tọ́lọ́run bá ń ṣe fún wa nípa àwọn kò dáa ẹni bu ni wọ́n lọ́pọ̀lọpọ̀ ká kọtọ lọ́n ká sì má jẹ́ káwọn èèyàn fẹ́ ṣètọ́ lọ́n. àwọn sì ń wora wọn pé àwọn ní ẹ̀yà tọ́lọ̀ ń sàlẹ́sà ẹ̀yà tọ́lọ̀ tó sàlẹ́sà. àwọn Yahudi wọ́n sì lẹ́sìn tàwọn àfikún bí ọmọ kìí ṣẹ̀sìn tí èèyàn kan lè kú gèrè lọ́gbà ìdí inú táwọn fi ṣe wàhálà páńpẹ́ yẹn lọ sí tiwọn nísìnyí yorùbá kan wá fẹ́ di yahudi láti bó síbò ibo láti bó síbò cambodia láti bó síbò ará djibouti somali láti bó síbò gbólógbà wa àbí ńgíláńdì láti bó síbò amẹ́ríkò láti bó síbò a gbọ́dọ̀ jẹ́ yahudi nínú ẹ̀jẹ̀ bàbá àtìyá kọjọ́ kan ní ọmọ israel ìgbà náà ló tó ṣẹ̀sìn júù ìgbàgbọ́ tiwọn nù torí ẹ̀ ló ṣe jẹ́ pé tipátipá lẹ́ẹ̀fì rọmọ lẹ́yìn Pọ́ọ̀lù mẹ́ta nù wọn sẹ́mi pé wọ́n ti ń wò pànàbí Ìsá tiẹ̀ ńkọ́ wọ́n ló purọ́ ni ọmọ zina ni wọn ò gbàgbọ́ rárá náà láti sọ fún yín pé àwọn tí ń lọ Jerusalem ìmọ̀ ẹ̀yà wọn lẹ́nu àwọn tó yẹ ká wá bá kí wọ́n jẹ́ lè máàmù fún wa àwọn kò tiẹ̀ máa wò wọ́n kí ló gbé wọn wá subhanallah èyí tí wọ́n fi lọ́ọ́ yan náà fílà mọ́ṣáláṣí abẹ́ ìfura bẹ́ẹ̀ torí gbọ́dọ̀ tó bá dé mọ́ṣáláṣí ní ìsìn wọ́n tó ń mójútó mọ́ṣáláṣí sọ́gbà kí gbogbo èèyàn kàn máa wọ mọ́ṣáláṣí pẹ̀lú kíni ẹ̀ bọ́ bàtà yín bẹ́ẹ̀ ń ṣé ẹ ti sàlùwàlà kíni ńlá lùwàlà ẹ lọ ẹ lọ sí ẹ ká lọ wọ́n demonstrate ẹ̀ fún yín ẹni tí ò fomi yọnu rí láyé ní ọba di ń fomi yọnu kò fomi fímú rí yóò di ń fomi fímú la ilaha illallah àlùwàlá láàrin àárín ìsìláàmù wọn ò tún yan náfìlà àtúnrí irun àárín ìsìláàmù nàbà wà á délé wọn ò ní lọ́hùn àṣẹ nǹkan kan tọ́jọ́rú ń tẹ̀ ẹ́ máa ṣe kọjọ́rú ẹ̀ ń gangan ni ọwọ́ àkùkọ dirú wa kí ló dé téèyàn ọ̀fẹ́ ṣe bí àwọn èèyàn tí ó sì ní fẹ́ dàbí wọn. ẹni tí èsè mùsùlùmí ní ìsìn ó ti mọ̀ kẹ́yìn mùsùlùmí àwọn sọ asalaamu alaykum yọ kàn án ni asalaamu alaykum asalaamu alaykum wa o tó a ní ṣe báyìí ẹ bá tó a rí kékeré tó o bá tún sálámù ọ kàn àbùkù bá a ṣe ṣe fẹ́ nìkan lẹ́ẹ̀kan mẹ́ tó o bá tún sálámù wa kàn àbùkù ọ sọ pé ẹ kúrọ̀ lẹ́ eléyìí èsè kíkí lásán ó ní í ṣe pẹ̀lú iman ẹjọ́ yẹn o ó ní í ṣe pẹ̀lú imani wọn kì í sọ fẹ́nìkan kan àfẹn tó bá jẹ́ mùsùlùmí a kì í sì dẹ́nìkan lóhùn pẹ̀lú irú rẹ̀ àfẹn tó bá jẹ́ mùsùlùmí gbogbo ẹni tí èsè mùsùlùmí ojú ó yé o torí ẹ̀ la sọ pé ẹni tó o bá ṣèèṣì sálámàsì tó jẹ́ káfìrì o gbọ́dọ̀ gba nǹkan rẹ̀ padà dá padà fún mi ẹnìkan á ní sọ wo mo fún ni so ọ sọ pé ẹ gbọ́dọ̀ tún sọ ẹ mọ́ o èyí tí mo sì sọ fún yín mo kó jẹ sóyè asalaamu aleykum salaam tí mo sọ fún mo kó jẹ o sì gbọ́dọ̀ tó so ọjọ <laughs> bó ṣe jẹ òun náà ti mà báwọn torí ẹ ìwọn efi islam ṣeré ẹ àfi ẹni tẹ kàn fẹ́ sọ di igbá àwẹwọ tẹ sọ di nǹkan eré wọn fẹ́ gba nǹkan lọ́dọ̀ gómìnà gómìnà yẹn ṣe mùsùlùmí o wọn wà ní ẹ sọ fáwọn yẹn pé asalaamu aleykum ní asala maaleykum àwọn náà waaleykum salaam wa rahmatulahi wa barakatu la ilaha illallah nílùú kan bẹ́ẹ̀ tó ń pè wá fún ìdánilẹ́kọ̀ọ́ ẹ̀mí sì fẹ́ bọ́ torí èèlò wọn á ní kí ẹni tí èsè mùsùlùmí ọ sọ bẹ́ẹ̀ bọ àwọn á dáhùn parí irú ètí wọn dáhùn fún mùsùlùmí ọmọ ẹ̀yà wọn bọ́ bá kí wọn torí ń tá a e e jẹ àwa gò kalẹ̀ à ń fẹsẹ̀ islam ṣeré àwọn yahudi tẹ rí yẹn àwọn ń ti wọn àwọn ọgbà muhammad sallallahu alayhi wa sallam gbọ́ wọn sì fẹ́ kẹ́nìkan gbàgbọ́ wọn gbàgbọ́ wọn sì fẹ́ kẹ́nìkan gbàgbọ́ gẹ́gẹ́ bí àwọn nasara náà ni tamaman bi tamam wọn jọra wọn tiwatiwa wọn ọgbà nabi muhammad sallallahu alayhi wa sallam gbọ́ ìsì máa dùn wọn pé nìkan sẹ́sìn tá anabi muhammad mu wa wàláì máa dùn wọn ẹni tó bá sì ní kí edun ọ̀nù wọn kọ́ bọ́ ta kọ́ wa sọ torí ìdí tó fi lè fi hàn wá pé kò dùn ọ́n yọkàn kéde kó ń di mùsùlùmí ni sá so nítorí ẹ ẹnìkan ò ní lè àfi tó bá ṣe tán láti ṣe kíni láti gba Islam tán ọlọ́run bá kó fi àwọn kèfèrí mànà ó ti kún ọ lè gba Islam wàláhì oríire ni pé ẹrẹ́ ni ti ń sọ fún yín pa Islam torí tẹ́yìn náà bá gba Islam gbogbo ọjọ́ sóríire ni aljanna ò tí ì kún kò sì ní kún síbẹ̀ tí màdìsí ta sọ yẹn wípé àlìjánà tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmà gbogbo ọmọ àlìjánà ọ̀wọ̀ àlìjánà ayé ó tún kúnlẹ̀ lọ jàrá jántìrẹ́rẹ́ tonti kente nìkan ní nínú àlìjánà ọkọjá gbogbo ilé ayé yìí miskinu àlìjánà nù mina alfukara ngbàtí àyè bá lọ sálálú tí ò sẹ́ni tí wọ́n kó síbẹ̀ tọ́mọ àlìjánà ti pín ọlọ́run wa dáhùn ẹ̀dá tuntun tí ò sílé ayé rí pé ẹ̀yìn ẹ̀ máa wá gbé bí ẹ̀ máa gbádùn yàtọ̀ síná ọba àkẹ́ bí ọba kó gbogbo àwọn ọ̀daràn síná tán tíná tún pariwo pé halmi mazid sí wọn ò tún sẹ́kù ni ẹ máa kó wọn bọ àyè ń bẹ́ẹ̀ ẹ mọ̀ pé à ń fàyè gbàyàn nù náà sí ẹ kíyèsí o wọn kì í fàyè gbàyàn nínú yà inú kẹ́ni wọn á fàyè gbàyàn ṣe ṣàkíyèsí ọ̀rọ̀ yẹn gbàtọ́ kọ́lé ṣé sitting room ni máa tóbi jù ní àbí toilet naam <laughs> kí ló fà ṣé lè gbafẹ́ ní toilet naam ọ̀ àlọ́ ọjọ́ kò kábẹ́ ọ̀fẹ̀yìntì nígbà tí èsì pólì rẹ̀ ò pé <laughs> so wọn kì í fàyè gbàyàn nù yà torí ẹ kọlọ ń sànù wa ẹni tó máa sọ sínú sẹẹl kọlọ mọjà rì ṣé yóò lè jókòó na sẹ yóò tún máa gbogbo sẹẹlì láyé ṣé bẹ́ẹ̀ ń wo fíìmù àwọn sẹẹlì tí èdò tìrù nílùú òyìnbó ṣé ọgbà èèyàn mẹ́ta tí wọ́n bá họ tí wọ́n bá ha mábẹ báyìí bẹ́ẹ̀dì náà ni bí ẹsẹ̀ òkété rẹ ti ṣe mọ bẹ́ẹ̀ ló lè na ẹsẹ̀ mọ. nínú sẹ́ẹ̀lì náà ní sẹ́ńjẹ́ sẹ́ẹ̀lì àmọ́ wọn pé palace ọwọ́ ni ah yàrá ti pọ̀ jù nù ní bóun ni tún rí tẹ́lẹ̀ sí sẹ́ẹ̀lì ni mo rò pé yé wa ló ṣe jẹ́ pé nínú àlìjẹ́nà àyọ̀gbà àwọn ọmọ kọjá sísọ wọn sí wa nù wọn ṣùgbọ́n iná ah, ilé ìyá ni nà ó ilé ìyá ni à ń tún gba ni pé kí nínú yà kò sáǹfà yìí o torí ẹ nínú ó sì máa sọ pé tí wọn bá tún sẹkù ẹ kó wọn wá akramakumullah tí wọn bá tún sẹkù ẹ máa kó wọn bọ torí pé tí kò há tẹ́lẹ̀ náà but káti ẹ̀kọ́ lọ há pé wọ́n kàn gbà kàn ọ bẹ́ẹ̀ ń <laughs> wọn náà so subhana tó ń ti pé kò tún abẹ́rù pé sanadọ̀ọ́ zabaniya àwọn ẹlẹ́ka tí mú ni téèyàn bọ́ wọn a máa gbà ní bọ́sí bẹ́ẹ̀ ojú kọ́ńkó kọ́ńkó bí <laughs> wọn èbú yẹn o èmi mọ̀ kàn sọ bá ìgbé tí wọ́n bá mú <laughs> torí eléyìí ọba jálè kún yà so àmọ́ tí wọ́n bá ní ẹ̀rọ amú àwọn ọ̀rọ̀ amú òkòdóhò fọkòló ẹ̀ mú ẹ sọ kí ni sọ ẹ sọ thumma al-jahima sallu ẹ sọ sínú náà jahim thumma fi silsilatin dhar'uha sab'una dhira'an fasluquhu ẹ wá dé ní sẹ́kẹ́sẹ́kẹ́ tó ṣe pé gígùn rẹ̀ àádọ́rin ìgbàwọ́ ni ẹ dákun ẹ̀yàn kánífà bọ́lọ́ fẹ́ sá lọ ó túmọ̀ sí pé kèfèrí yọ jẹ́ kó o lè bá àgbàgbọ́ náà ló ṣe ń gbọ́n pa Islam báwọn bàbá wa náà ṣe gbọ́njọ́ kan tó ń fi di mùsùlùmí tó bá yẹ pàwọn àfa àti wọn sọ fáwọn náà njọ náà wọn bá sahun ẹnu wọn sahun ètè sẹ́wọ̀n pé náà ọlọ́run lọ́mọ ibi tá a bá wa a àdúpẹ́ fọlọ́ torí ẹ̀ bàbá kálukú wa àwọn bàbá ńlá wa tí wọ́n gbọ́ tí fi di mùsùlùmí àwọn kan náà wa lónìí náà bá kígbe yé pa ni fọlọ alhamdulilayi náà ni wọn náà ń ọlọ́ni ìnàlẹ́dínà kẹfẹ́rù ọ̀sọ́dù ṣẹ̀bìlélẹ́hì kọ́dà bọ́ọ̀lù bọ́ọ̀lẹ́lẹ́ bẹ̀rìnà. dájúdájú àwọn ẹni tí wọ́n ṣe kèfèrí sọ́lọ́run tí wọn ò gbàgbọ́ àwọn yahood torí pé wọ́n ṣe àbòsí wọ́n kọ̀ láti gba anabi muhammed sallallahu alayhi wa alayhi wa sallam gbọ́ wọ́n ní ngbà tí òtújọ́ kan nínú àwọn ọmọ israẹli kò sí ní táwọn fi iṣẹ́ tó mú wá ṣe wọ́n ṣe kèfèrí sọ́lọ́ tonti kí wọ́n ti máa nábì yìí dáadáa wọ́n sì mọ̀ pọ́lọ́ wọn bọ́ ọ̀ràn sáwọn ṣùgbọ́n wọ́n kọ̀ tiẹ̀ falamma ja'ahum ma arafu kafaru bih nígbà tí wọ́n mọ̀ dáadáa dé wá bá wọn wọ́n sá ìgbàgbọ́ sí i gbogbo ẹ̀ látàrí ìlara hasadan min indi anfusi ìlara lọ́fà gẹ́gẹ́ bó ṣe wà nù àyà mi. wa saddu an sabilillah wọn wá ṣẹ̀ máa lórí ipá àwọn ṣe kèfèrí káwọn ọ̀dá sórí ibú àwọn náà tí wọ́n ń dí àwọn ẹlòmíín lọ́nà láti gba tọ́lọ́hún wọ́n ń dí wọn lọ́nà láti tẹ̀lé ta nàbí sallallahu alayhi wa alayhi wa sallama pẹ̀lú gbólóhùn ẹnu wa èyí tí wọ́n ń sọ tí wọ́n ń wéwèé kówèé ike ma najidu sifatahu fi kitabina a rí ròyìn rẹ̀ nù tíra wa wàláhì irọ́ ni wọ́n pa àwọn tó yẹ kí wọ́n ti ń ròyìn anabi sallallahu alayhi wa sallam fáwọn èèyàn tí wọ́n jẹ́ ansor ní medina kó tó di pa anabi dé pẹ̀lú ọdún gbọ́ọ́rọ́ nígbà tó tún dé ọ̀pọ̀lọpọ̀ ọ̀nù wọn òun gangan náà ni wọ́n á lọ́ọ́ ti tẹ̀yìn náà nígbàgbọ́ wọn ni kí sọ̀kan náà ẹ̀yà wa ni ẹwà ẹ̀yàmẹ̀yà tí sọ ní dolórí ibú. wọ́n ní innama nubuwatu fi walidi haruna wa dawud torí níta àríkànú tíra ni pé àwọn tí wọ́n máa já nàbì títí táyé parí wọ́n gbọ́dọ̀ jẹ́ pé ní ọmọ haruna ni àbọ̀mọ dáwúdà eléyìí èsì sọmọ haruna èsì ọmọ dáwúdà ọmọ abdullahi ni abdullahi táwọn baba ńlá tiẹ̀ náà tí wọ́n tún padà lọ parí sọ́dọ̀ ta ni anabi ismail tọ́jọ́ ma ta ni anabi ibrahim aleyhi masalatu wassalam. wọ́n tún ní ẹ àwọn ò lè gbàgbọ́ ẹ̀yin náà ẹ má gbàgbọ́ wọ́n ní torí pé àwọn rí nínú taurata anna shar'a musa la yunsakh wọ́n láwọn rí kánú taurata ikú òfin tọ́lọ̀ fi rán musa kò sí tó lè parẹ́ irọ́ ni wọ́n pa ẹ wo báwo ni òfin ti Musa ló ṣe pa púpọ̀ rẹ̀ nínú òfin Ádámà ló ṣe pa púpọ̀ rẹ̀ nínú òfin Nuha tọwọ́ ajẹ́ pé kò sófin tó lè pa tiẹ̀ rẹ̀ sẹ́mi pé tí wọ́n lò náà lórí ta ni anabi Isa alayhi salam tí wọ́n fi láwọn ò gba Jésù bọ̀ torí pé àwọn ti ń wò pé gẹ́gẹ́ bọ́lá ti ṣe sọ thumma qaffayna min ba'dihi bir-rusul wa atayna. Isa bin Maryam al-bayyinat ipe àwọn òjíṣẹ́ ti dé lọ́pọ̀lọpọ̀ lẹ́yìn Musa àwọn afọ́n tafsir ni qaffayna min ba'dihi bir-rusul tọ́lọ̀ ń sọ̀n pé lẹ́yìn Musa ọ̀pọ̀lọpọ̀ anábì wa ọlọ́run ọ̀wá sọ àlàyé ẹ̀fọ́sí wẹ́wẹ́ fún wa nípa àwọn ànábì yẹn nítorí pé gbogbo ànábì tó dé lẹ́yìn ànábì Musa alayhi salam ń ṣe ni gbogbo wọn tẹ̀lé ìlànà Tawrata tọ́lọ̀ fún Musa bí ìgbà tí wọ́n wá parí iṣẹ́ tí Musa wá jẹ́ ni ṣùgbọ́n wa atayna Isa ibn Maryam al-bayyinat tó ń yàtọ̀ bayyinat tó lọ́n fún un kò ṣe tíra ti Musa ṣùgbọ́n kí lọ́n fún un al-Injil wọn ni irọ́ lọ pa bó ló ṣe pẹ́ pé ọ fẹ́ mú tuntun wá abẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ ṣé ìwọ dájú àwọn tó ti wá síwájú rẹ̀ lọ ni tí gbogbo wọn tẹ̀lé Musa eléyìí ń jẹ́ wàhálà àkọ́kọ́ fún Jésù lọ́dọ̀ àwọn Júù wọ́n kọ̀ láti gbàgbọ́ wọn ni torí pé òfin Musa kò sí tó lè parẹ́ torí tí nǹkan kan bá lè parẹ́ ni ó yẹ ká pé òfin ẹnìkan nínú àwọn tó ti dé síwájú wọ Jésù ó ti parẹ́ sebọlọ tó sì fún Jésù ní Injila iná ló fún Musa ní àtọwúrátà kìí sì ṣe gbogbo tó wà nínú àtọwúrátà iná Ọlọ́run ló ń parẹ́ apá kan nínú tó wà nínú àtọwúrátà lọ́lọ́run parẹ́ pẹ̀lú al-Injil wa li uhilla lakum ba'da ọlọ́run rán mi kí n lè bá a ṣe apá kan nínú tí ọlọ́run ti ṣe lé ìwọ̀ fún yín tẹ́lẹ̀ kọ́lọ́run ó lè bá a sọ́dẹ̀ tọ̀ ọlọ́run fẹ́ ṣe ìdẹ̀kùn fún wọn ni pẹ̀lú ríran tó rán jésù wọn làwọn fẹ́ dẹ̀kùn yẹn kò sí táwọn fi dẹ̀kùn yẹn sí subhanallah wọn sá ìgbàgbọ́ sá nàbí muhammad náà sallallahu alayhi wa sallam torí pé táwọn bá gba muhammadu yìí gbọ́ ajẹ́ pé tẹ̀wúrà tàǹkọ́ ò ti lọ́nu àwọn onífòfin rẹ̀ ṣiṣẹ́ mọ́ wọ́n sì láwọn rí kanu Tòrátà wípé kò sí tó lè pa òfin Musa rẹ̀ irọ́ ni tó bá wà ń bẹ̀ gan nínú àfikún wọn ni nínú àfikún wọn ni. bákan náà ọlọ́ni àwọn ń dí àwọn èèyàn lọ́nà wọn ò gbàgbọ́ wọn sì fẹ́ káwọn èèyàn gbàgbọ́. qad dallu dalalan ba'ida àbòsí tí wọ́n ṣe látàrí àìgbàgbọ́ wọn àti ìdínà máwọn èèyàn láti gbọ́ ọlọ́run gbọ́ láti gba nabi muhammed sallallahu alayhi wa sallam gbọ́ ọ̀sán wọn dání tó ti nù ní nínú tó jìnnà gbogbo ẹni tó bá mọ̀ ti sọnù ti jìnnà àbí bẹ́ẹ̀ kọ́ ni torí tí ò bá jìnnà kí ló dé tá a rí gbogbo ẹni tó bá ti sọnù ti jìnnà ìdínú tá a fi rí nítòsí ọlọ́run ọba tún wá fún eléyìí lágbára pẹ̀lú pé aaa ìsìnà tiwọn ó dínà ó dínà tọlọmọba sì ló dínà á jẹ pé bẹ́ẹ̀ ń bá ń fan fèrè látòní dọ̀là kò dájú pé wọ́n gbọ́. قد ضلوا ضلالا بعيدا wọ́n ti ṣìnà ní ìṣìnà tó jìnà لأنهم كفروا ومع ذلك منعوا الناس من الإسلام ìdí tí wọ́n fi ṣìnà nù àwọn ti jẹ́ kèfèrí wọ́n tún wá ń kọ̀ fáwọn èèyàn láti gba islam gẹ́gẹ́ bí ìṣesí àwọn kèfèrí lónìí náà ó ti ṣe kèfèrí o òun ò gba islam tẹ́lẹ̀ tó bá torí tẹ́nìkan fẹ́ gba islam yóò tún di lọ́nà bóyá ọmọ rẹ̀ ni bóyá ọ̀rẹ́ rẹ̀ ni bóyá òbí rẹ̀ ni bóyá ara rẹ̀ ni bóyá ìkan rẹ̀ ni bóyá nìkan tọkàn rí náà ni àmọ́ gba islam o islam kí ni islam boko haram níjọ́ boko haram wá dé níjọ́ ní islam ti ń bẹ́ẹ̀ àbí òye wa ìsìláàmù ọ̀làlébù mùsùlùmí lè ṣàṣìṣe àṣìṣe mùsùlùmí èsì ṣètò ìsìláàmù àfi tí èèyàn bá fẹ́ yà lábòsí gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé gbogbo ẹ̀sìn míì náà tẹ̀ ń ṣe àlàyé tí wọ́n ṣe fún yín nínú tírà ọ̀tọ̀ ìwà tá a rí tẹ̀ ń hù nǹkan ọ̀tọ̀ torí kò sí nínú àwọn àwòye yín wọ́n ní pé kẹ́ ẹ máa ṣe zìnà kẹ́ ẹ máa ṣàgbèrè kò sí ń bẹ̀ tó bá sì wà ń bẹ̀ fi hàn wá kò síbẹ̀ kí wọ́n sọ pé kẹ́ ẹ máa jẹ́ni tí ó máa mutí tó bá wà ń bẹ̀ fi hàn wá kò sì síbẹ̀ bí kí wọ́n sọ pé kẹ́ ẹ má dàdí mélòó nínú yín lọ dàdí kọ́ bọ́ sókòtò kárí kò sì síbẹ̀ bí kí wọ́n sọ fún yín ikú ọwọ́ sì tẹ̀ ń fi nù di náà ní kẹ́ ẹ máa fi gbé búrẹ́dì ẹnu kò síbẹ̀ wàláhì làákín ẹ̀yin náà rí pé n ti ń ṣẹlẹ̀ ọ̀tọ̀ kò sì sí mbẹ kí wọn sọ fún mi tẹ ẹ bá yàgbẹ́ ẹ má tààbà ẹ má fomi tààbà kò sí mbẹ kò sí mbẹ àfi bá a kàn sẹ́rí tọ́pọ̀lọpọ̀ ń gbégbé káńdì ni ó yà á lẹ́nu wàláì so ṣé ìwé ìwọ̀n alàlébù mbẹ́mbẹ́ ni àbí ẹni tí ń ṣẹ̀sìn ẹ fura bẹ́ẹ̀ o ẹ sì rí lójoojúmọ́ lẹ́ gbọ́ lamẹ́ríkà lójoojúmọ́ wọ́n ní wọ́n ṣe fíìmù tuntun kan. Mr. Bat so fíìmù tuntun tó wá sí yẹn kò tí jọ̀sẹ̀ mẹ́ta lọ so wọ́n á ń display rẹ̀ lọ́kàn nínú àwọn state America ní sinimá àwọn èèyàn á pọ̀ sẹ́yìn kó àwọn aráyè ránu wọ́n á pọ̀ dáadáa nínú sinimá wọ́n ń wò new series lẹ́nìkan sì wọnú sinimá nù ẹ̀sìn ọmọlẹ́yìn Paul ní í ṣe o kìí ṣe mùsùlùmí o kírísítẹ̀nì o lọ́ba gbé ìbọn tá a wí ìbọn kò dúró gbẹ́jọ́ ni lọ́ba bẹ̀rẹ̀ sí ní yin ìbọn fún gbogbo èèyàn ẹ dákun ṣé bíbélì ló wá ní kó ṣe bẹ́ẹ̀ ọ̀pààyàn lọ jantirẹrẹ ẹ tún wá máa wo nǹkan mẹ́wọ̀n kí ẹ tún ṣe aláìmọ̀kẹ́fà wọ́n PhD student ni ní yunifásitì ó fẹ́ gba dègírí gbogbo dègírí tàwùsà ń pè ní dègírí ní dègírígírí ẹ báwa náà sì lè tún yóò bá nu dègírí gbogbo dègírí àwọn ní dègírí ní dègírígírí so ntọ́fẹ́ gbanu káwá pẹ̀lú rẹ̀ náà lórí rẹ̀ tún ahósẹ́ lọ́wọ́ agbébọn kò dúró gbẹ́jọ́ kí làwọn èèyàn ṣe fún ọ nítorí tọ́lọ́ ẹ bá wọn fẹ́ wò rẹ ó sì pa gbogbo wọn kábẹ́ wọn èèyàn tó pakún tó rí mú lánàá mọ̀ ń gbọ́ láàárọ̀ nínú ròyìn báàárọ̀ yìí sì ni torí mọ̀ ń sùn ojú kan oorun ojú kan ẹ̀hẹ́n mọ̀ ń gbọ́ news yẹn wọ́n sá ń sọ pé ó ti confess báyìí pípò máa ma no èyí tó confess lánàá àbí láàárọ̀ ìtumọ̀ ń gbọ́ ilẹ̀ tó yìnbọn fọ́kan nínú àwọn rẹ́pù Amẹ́ríkà arábìnrin tí wọ́n yìnbọn fún lórí tí ó tètè gbádùn bọ̀rọ̀bọ̀rọ̀ nínú àwọn mẹ́mbà rẹ́pù ti Amẹ́ríkà sẹ́wọ̀n kí lẹ́yìn náà òun náà kàn wọ́n ń ṣe campaign nífa níta gbansasa ni wọ́n ti ṣe campaign yẹn obìnrin yẹn sì lẹ́nu bọ́kùnrin ṣe gbé banu oníwèé ìròyìn tiẹ̀ ló bó ṣe gbé banu lọ́ba di gàgàgàgà sẹ́yìn odò ike mo fẹ́ rí ibi tí wọ́n parí sí à bóyá kìyàmà lọ́ọ́ parí ẹ̀ sí so ọ̀pọ̀ àwọn èèyàn ló ṣe àwọn èèyàn léṣe rẹ́gẹ́dẹ́ ẹ̀ sẹ́yìn pé kí ẹ ṣe mùsùlùmí fa ṣé bíbélì náà ló ní kó náà ọmọ pààyàn báwọn táàfin wá pé ńgbà tí boko haram tó bá jẹ́ mùsùlùmí ní bá ń ṣe báwọn táàfin wá pé àwọn mùsùlùmí yẹn nù ṣé mùsùlùmí náà lẹ́yìn tí ń yìnbọn lamẹ́ríkà wọn kọ́ ọ máa sọ ẹnu ẹ torí pé islam kọjá ntí ẹni bọ́dì tọkàn lè tàbá wọn ká bá wọn sí lára boko haram ọjà mọ kankan dípò pé ọwọ akọ abáwọn kábáwọn bá islam àṣírí tuntun ti tú pọ̀pọ̀lọpọ̀ ẹni tí ń jẹ́ boko haram christian ni wọ́n nàìjíríà yìí àbẹ́ẹ̀rí wọn nù wẹ́ẹ́ ròyìn ni. kọ́dà wọn tún gbé sínú ìwé ìròyìn Yorùbá Aláròyé abẹ́rẹ́ èyí tí wọ́n gbé bẹ́ẹ̀ gbagadagbagada ti ń lọ bọ́ǹbù lé rédíò ó lóun ẹsẹ̀ mùsùlùmí wà láàyè ẹsẹ̀ ọmọlẹ́yìn Paul ló ń ṣe Boko Haram náà sì ni Nigerian Limited <laughs> so ó ti wá di pé tí wọ́n ti fẹ́ sabotage image Islam wọ́n ní àwọn Boko Haram ṣé àwọn gbogbo àwọn kiri yóò tún wá Boko Haram mùsùlùmí àwọn wọn tiẹ̀ fẹ́ pọ̀ jù mbẹ́ nìsí àwọn ni àwọn gan tiẹ̀ lọ́dàálẹ̀ lédè kúkúrú torí di eléyìí báyìí níjẹta ń bẹ̀ ọ́n eléyìí ò tí ì tọ́sẹ̀ kan kódà kò tí ì jújọ́ mẹ́ta lọ tí mo rí i àwọn ẹlẹ́sìn síìx síìx sínyàxọ́ ẹ̀sìn kan tún nù ní India ẹ mọ̀ pé ah mílíọ̀n kufur wa shirk ọ wà ní India <laughs> shirku tó pé mílíọ̀n lóríṣiríṣi ń bẹ ní India ibẹ̀ akramakumullah ń bẹ ń bẹ ní ti ń sin abẹ́ obìnrin naam ń bẹ ní India ní ti ń sin abẹ́ ọkùnrin tọ́ ọ bá mọ̀ lọ wòran tó lọ́ọ́ kan gan síbi kan náà ò lè gbọ́n pọ̀ ọ yẹ kí n ò travel so ní India yẹn àwọn kan jẹ́ sikh wọ́n á dé fìlà ẹ̀rí fìlà yẹn ọjọ́ láwa ni bọ́yẹ̀ ti rírú ẹ̀rí yóò láwa ni yóò mú orí báyìí yóò ṣe sonso wájú báyìí àwọn eléyìí sèèkì ni wọn àwọn náà darun gbọ̀nsẹ̀ má ṣe salamu aleykum sí wọn ah wàlá ẹ̀yin wọn ni àní kò travel. إني رأيت وقوف الماء يفسده إن سال طاب وإن لم يجر لم يطب bómi bá dúró lójú kan náà ìmáàmù Shafi'i wọ́n ní máa bàjẹ́ ni àwọn tó bá ti bẹ̀rẹ̀ sí ní sàn yóò dùn àbí òní dùn yóò dùn tí ó sì sàn kọ́ máa mú kó mú mú kó mú. so bẹ́ẹ̀ náà ni wash-shamsu law baqiyat fil-ufuqi waqifatan lamallaha an-nasu min ujumin wa min tóòrùn bá dúró lójú kan náà ríran gbàgàdà náà ni kò ní wọ̀ yóò ti sú wa àbí òní ti sú wa kọ́ wọ̀ kí lè ó sù bàbá sì súnà tí ò yọ áá kọ́ọ̀rùn ọyọ <laughs> so àṣẹ yíyọ rẹ̀ àti wíwọ̀ rẹ̀ ní njẹ́ ó dùn bẹ́ẹ̀ náà ni tó bá jókòó sójú kan náà tó ń tanra rẹ̀ jẹ ìlú bàbá mi ilé bàbá mi àdúgbò bàbá mi ọkàn gọ̀kalẹ̀ èèyàn gbọ́dọ̀ lọ kọ lọ kọ lọ kọ bọ̀ wọ́n lọ kọ́gbọ́n wa bí lùmọ̀ ṣe lọ wájú nu bí yẹn náà ṣe máa gbọ́n nu. torí àwọn India nìyẹn àwọn Sikh yẹn wọ́n dálé ìjọsìn kan lẹ̀ ní ìlú kan lamẹ́ríkà kò tí ì tójọ́ mẹ́ta bẹ́ẹ̀ nìkan náà ṣe gbé banu ọmọlẹ́yìn Paul ni ṣé bíbélì náà ló ní kò náà ṣe ó ti mú èèyàn bíi márùn balẹ̀ tí wọ́n ti kú kó tó di pé wọ́n rò náà pa ẹ dákun torí tọ́ lọ́hùn ṣé ìwé tí wọ́n ń kà ọ́n ṣé ìwé tí wọ́n ń kà ọ́n ni ló ní kó ṣe bẹ́ẹ̀ ni nítorí dájú ni pé kì í ṣe ìwé tí wọ́n ń kà yẹn ìwé tí wọ́n ń kà kó ní kó ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn ọ̀daràn wọ́n máa hùwà ọ̀daràn láti jó kọ tiwọn àti ti bàbá wọn ni bàbá òṣìṣẹ́ o ó kọ bàbá ọkàn kúntọ̀ ọ̀daràn rin torí ká lè bá ọ̀daràn mà yàtọ̀ sẹ́lòmíì torí àìmọye Ibrahim láyé Ibrahim èwo lọ́sẹ̀ Ibrahim èwo lọ́sẹ̀ ìdínú tó fi jẹ́ pé wọ́n pe kálukú mọ́ ọkọ̀ bàbá rẹ̀ káfílẹ̀ bá àmọ́ta lọ́sẹ̀ gan-an ẹ sì rí i pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa nígbà tó ṣe pé òfin rẹ̀ ó dá lórí wípé a ní fi ìyẹ̀sẹ̀ ẹnìkan fi jẹ lòmíì èyí mú kọjá wípé ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó pụpọ púpọ̀ ó púpọ̀ bó ti ṣe ń wọra rẹ̀ ń nǹkan kan bẹ lára tó ẹ ní gbogbo ilé ayé yìí òun náà ní láti ń bẹ ní ara wa ìlà tí ń bẹ́ ń bẹ́ tí kálukú wa wàláhì tẹlómi ọjọ́ tẹlómi ní gbogbo ilé ayé bá ṣe pọ̀ tó yìí tí wọ́n ti ọwọ́ rẹ tí wọ́n ti bọnú tàdá tí wọ́n ní kó o fi tẹ ìwé láéláé tẹlómi ò lè di tiẹ̀ tí wọ́n bá sì fẹ́ mú ọ bí yẹn ṣe pọ̀ tó ilé ayé yìí wọn ò ní sí ẹlòmíì mú fún ọ ìwọ náà wọ́n mú ọlọ́run ọba tó wá dá yẹn báyìí tó dáyàn lọ́nà téèyàn ò fi lè di pé ọmọlúpọ̀ ń jẹ́nára àwa dá tiwa màmá. tó dájú pé ọba yìí ló tó sìn ọba yìí la gbọ́dọ̀ gbọ́lá fún òun la gbọ́dọ̀ tẹ̀lé ìlànà rẹ̀ ẹni tó bá ṣẹ̀ òun náà ni ó jìyà ẹ̀ṣẹ̀ rẹ̀ ẹni tó ń ṣẹ̀sìn kan ṣẹ̀ kò túmọ̀ sí pẹ́sìn lọ́sẹ̀ àfi tó bá pàbòsí ti fọyàn nú ó tún wá yí ipò dóde. torí ẹ̀ ló ṣe jẹ́ pé téèyàn kan bá ṣẹ̀ lọ́dọ̀ tàwa mùsùlùmí ló ń gbọ́ yẹn o ẹni tó ṣẹ̀hún láàmú apọ́ṣẹ̀ ẹni tó ṣẹ̀yìn láàmú apọ́ṣẹ̀ ẹ̀pẹ́ ẹni tó fi jẹnẹrétọ̀ kejì sí ẹni tó ṣẹ̀yìn láàmú apọ́ṣẹ̀ kìí ṣe pé àmọ́ wa fi ìyẹ̀ ẹ̀ṣẹ̀ àmọ́ fi jẹ aláìṣẹ̀ a sì ní sọ pé ńgbà tí wọ́n tó sẹ̀ tó ti jẹ́ léegun gbogbo eléegun dáràn abẹ́ ìfura bẹ́ẹ̀ torí ẹ̀ lẹ́sẹ̀ rí pé mùsùlùmí yìí dà lóru wàláì ẹni tó bá ṣẹ̀ wọn wọn máa lé láti mú àmọ́ pé ẹ̀sìn wọn ní ṣe ọ̀yá gbogbo wọn dáràn àbà àbòsínú tí bọ́lá ń sọ pé wala taziru waziratun wizra ukhra bákan náà ẹ̀ ní rí mùsùlùmí kó sọ yìí pé nígbà tó ṣe pé obìnrin lọ́sẹ̀ gbogbo obìnrin dáràn àà ebóbìnrin kan lọ́sẹ̀ ọ̀hún gbogbo obìnrin ṣe wá dáràn mùsùlùmí ò ní sọ yìí pé nítorí pé ẹlẹ́sìn báyìí lọ́sẹ̀hún ẹ̀sìn yóò dáràn àyàfà àwọn tábòsí bá ń dà láàmú àyàfà àwọn tábòsí bá ń dà láàmú torí pé ẹnu wo lọ fi rojọ́ wájú ọlọ́run tó bá di lọ́la kìyàmù èèyàn lọ́sẹ̀ ẹ̀sìn ló bájà èèyàn lọ́sẹ̀ ẹ̀sìn ló karama bẹ́ẹ̀ sì ni àwọn òní túláàsì kò ṣe Islam àà sọ fún ọ bẹ́ẹ̀ pé túláàsì kò ṣe Islam. Ah, ẹni tó bá fẹ́ kó ṣe islam ẹni tó bá sì fẹ́ kó má ṣe islam fúnra ara rẹ̀ ọjà rẹ̀ òkúta ọjà rẹ̀ òkúta ìdínú tó fi jẹ́ pé ẹ rí i pé gbogbo ẹni tó bá wá mọ́ṣáláṣí ó finú fẹ́ dọ̀ wá ni o ó fẹ́ dọ̀ wá ni a kì í túláàsì ẹnìkankan wá mọ́ṣáláṣí ìdí sínú. tó fi jẹ́ pé à ń sọ fún kálukú pé kó jẹ́ kó kò sí nínú ìlànà ìpínlẹ̀ ìgbà tá bá ti pèrún tán ká tún máa wí wòròwòrò wòròwòrò gan ni jẹ́ lè tajà ní mọ́ṣáláṣí ẹ̀yìn ti pèrún pé wá sóríire gbogbo olóríire tẹ́lẹ̀ náà yọ wà náà ni wàláhì bó lóríire bá ń sàárẹ̀ tó sì rí i pé yọ̀ọ̀rùn lọ́rùn láti tún wá tó ń ṣùgbọ́n àwọn àti tí nǹkan fowókọ jẹ́ mùsùlùmí ni bẹ́ẹ̀ pèrún látò nídọ̀la kọ́mọ ní wà kò ní wá bẹ́ẹ̀ sì wíwóróworó ju bẹ́ẹ̀ náà lọ àti rí i tọ́kì lè má mùgàn ò ní wá kámẹ́sì sí ìsọjà máa torí di eléyìí Islam nígbà tí èsì lè tajà mọ́sálásí onídìí ká máa wíwóróworó amúnintúláàsì à ń jẹ nípa kò sí nínú islam torí di eléyìí báyìí islam ò fi túláàsì mọ́ ẹnìkan ibi kó ṣe islam gbogbo ẹni tó bá rí tí ń ṣe islam ó wù ní ọlọ́run sì fẹ́ fún islam tọ́rọ́ náà wọ́n fẹ́ forí ibú torí ẹ̀ àwọn ẹni tí wọ́n ṣe kèfèrí wọ́n ti ṣìnà ọlọ́run tún ní innal ladhina kafaru wa zalamu. لم يكن الله ليغفر لهم ولا ليهديهم طريقا إلا طريق جهنم خالدين فيها أبدا وكان ذلك على الله يسيرا ọlọ́ni innal ladhina kafaru dájúdájú àwọn ẹni tó ń ṣe kèfèrí àwọn Yahudi àti gbogbo ẹni tó ṣe bíi wọn nínú àwọn Nasara àti gbogbo ẹni tó ṣe bíi tiwọn nínú gbogbo kèfèrí yòókù wa zalamu tí wọ́n tún ṣàbòsí wọ́n ṣàbòsí fànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ṣàbòsí sí i. wọ́n gbé ìròyìn rẹ̀ tí ń bẹ nínú wọn pamọ́ wọ́n ṣàlàyé rẹ̀ fáwọn èèyàn wọ́n fẹ́ káwọn èèyàn ọ gẹ́gẹ́ bá a ṣe rí tá a rẹ̀ lọ́jọ́ sí nínú al ìròyìn anabi muhammed sallallahu alayhi wa alayhi wa èyí tí ń bẹ wọn tó fi ń tí tí ń bẹ wọn dáadáa òye ẹ jẹ́ wọ́n ṣàlàyé àwọn àyà yẹn fún yín àwọn fuqaha bẹ́nu islam jantirẹrẹ àwọn onímọ̀-jìnlẹ̀ tí ì ṣe àlàyé òfin fún yàn tí ó fi yéèyàn yékéyéké bẹ́ẹ̀ náà bá ní irú wọn bẹ́ẹ̀ bá ti lálà kan irú wọn ẹ tètè pèsè irú wọn wọn ò ṣe tafsiri àwọn àyà yẹn fún yín. wọ́n sábò sísá nàbì Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ìròyìn rẹ̀ ti ń bẹ́nu tíra àwọn gbé pamọ́ wọ́n tún sábò sí sórí ara wọn nígbà tí wọ́n ṣe kèfèrí sọ́lọ́run wọ́n ṣàbòsí sórí ara wọn nípa àṣekèfèrí sọ́lọ́ wọ́n tún ṣàbòsí sí gbogbo èèyàn lápapọ̀ ní ìgbà tí wọ́n gbé ìròyìn anabi Muhammad sallallahu alayhi wa sallam pamọ́ sí wọn. ìdí ni pé àwọn ẹni tí wọ́n ń tẹ̀lé tíra tó síwájú Islam wọ́n ti síwájú Islam bẹ́ẹ̀ àwọn sì ti kà nípa rẹ̀ wọ́n ti mà nípa rẹ̀ ṣùgbọ́n gbà tí anabi sallallahu alayhi sallam dé wọ́n ṣàìgbàgbọ́ sí nítorí ìlara nítorí ìlara wọ́n dàbí ọ̀gá ilé iṣẹ́ ni wọ́n ti yọ ọ̀gá ilé iṣẹ́ yín ẹ ti wá acting acting acting manager náà ni wọ́n á ní manager mi ń ẹ sì rí ìròyìn rẹ wọ́n ti ròyìn ah kọ́dà ibi tí bàbá yẹn dì mú rí ah yẹn ń gbádùn ah bàbá yẹn bá dé bàbá yẹn dé bàbá yẹn gbàgbàkúgbà bó ṣe dé náà wá ní tí sì ń ròyìn sẹni tí wọ́n ròyìn ló burú bó ṣe lóun ó burú sẹni tí wọ́n ṣe àwọn pa yín o ah, ah, wọn sọ fún yín <laughs> wọn sọ fún yín pa ọ̀gbọ́n ah, pa bá ṣe rí yín náà ṣe ẹ wàá gbọ́rọ̀ àní o torí àní bí bàbá wọ ká fi bá ṣe bẹ́ẹ̀ gbogbo wọn láàyò ń ṣe òun ọkàn ni ló ṣe yóò ti máa wò yín ràn pé tẹ́ gbọ́rọ̀ abẹ́ ni gbọ́rọ̀ kálukú náà máa lọ pé yẹs bàbá àgbà fún yín o ọlọ́run á fún yín ṣe o ìjọba yìí máa lọ déédéé o ẹ kíní kan o kò burú yóò máa wò ràn tó bá ti kọ̀ papọ̀ yóò wò dáadáa ẹ kílẹ̀ máa ń pa pé á fún lábọ̀ ń gbọ̀ báyà ilé iṣẹ́ wo ló ń dì mú á fún lábọ̀ ń gbọ̀ báyà so bọ́ọ̀ bá ti wá wo gbogbo wọn báwọn tí àṣìṣe pínrín kan bá ṣẹlẹ̀ lọ́wọ́ ọgbà tọ́ga tuntun bá dé sẹ́wọ̀n táwọn kan fẹ́ da sèénà rò lágbọn sèénà bọ́ sí israeli palestine tí wọ́n gbà máa wọn ọmọ palestine lọ́wọ́ so olórí misra tuntun ọ àkọ́kọ́ ní káwọn sójà lọ bọ́ǹbù àwọn tó dàbẹ̀ ń rú lọ bọ́ǹbù wọn láàárọ̀ yìí ọ wá tún ní gọ́vnọ̀ sèénà ò yọ olórí àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ misra ò fagilé iṣẹ́ rẹ̀ kó padà lé kó lọ rọ́kúnlé. sẹ́wọ̀n pé bàbá yẹn sẹ̀sẹ̀ wọ ọ́ ẹni tí ọba sọ́ra agbára òjò gbè lọ bẹ́ẹ̀ gbogbo olórí tuntun tó dé ṣùgbọ́n anabi wa Muhammad sallallahu alaihi wa sallam anabi kẹ́ni kò ẹ gbogbo wọn ẹ mú wọn dé ẹ so ní ti ń kó agreement pẹ̀lú wọn subhanallah anabi ah, kẹ́ gan ni lódodo tí bá ti rẹ̀ ó tún máa bá bá dọ́wọ́ pé gbogbo àwọn wọn yẹn o so máa ṣùgbọ́n anabi sallallahu alaihi wasallam ń tún bá wọn ṣe kí ni agreement ọlọ́run ni wọ́n ṣàbòsí torí pé wọ́n gbé ọ̀rọ̀ anabi muhammad sallallahu alaihi wasallam pamọ́ lam yakunillahu liyaghfira lahum ọlọ́run ọba ọ̀jẹ́ni tí ó forí jì wọ́n ọlọ́run ò ní forí jì wọ́n ọlọ́run ò ní forí jì wọ́n ìyẹn ẹni tó bá kú sórí kèfèrí nu wọn ẹ̀mẹ́ni tó bá fi lè lọ́ọ́ gbàgbọ́ nínú wọn tí ò kú sí kèfèrí ọlọ́wọ́n bó foríjì inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha ẹni tó bá kú kèfèrí nínú wọn ọlọ́wọ́n ní foríjì ọlọ́wọ́n ọba kò ní foríjì wọn o wala liyahdihum tariqa kò sì ní fọ̀nà àrèmà wọn kò ní fọ̀nà mọ́ wọn lọ sálẹ̀ jẹ́nà ọlọ́run ò ní foríjì wọn kò sì ní fọ̀nà mọ́ wọn lọ sálẹ̀ jẹ́nà àmọ́ yọ fọ̀nà mí mà wọn à ọlọ́run dákun ọ̀nà àlìjẹ́nà ni kò fi mà wá o. illa tariqa jahannam ọ̀nà jahannam ọlọ́run fi mà wọn a'udhu billah kí ni wọ́n ṣe náà rí wọ́n ṣe kèfèrí wọ́n tún sábòsí ọlọ́run ò ní foríjì wọn òun sì ní fọ̀nà rí mọ̀ wọn ọ̀nà rí lọ́nà aljanna ṣùgbọ́n ọ̀nà tó wọn fi mọ̀ wọn lọ́nà jahannam subhanallah khalidina fiha abada inú jahannam wọn máa bẹ láéláé ìyà oríṣi mẹ́ta lọ́lọ́run ṣàlàyé rẹ̀ ń bì báyìí ọlọ́run ní fọ̀nà mọ̀ wọn lọ síbi kan yàtọ̀ sí ọ̀nà jahannam ìyà kan ikú wọn wọ bo wọn wọ iná jahannam subhanallah kìsì kí wọn gba jahannam kọjá fa wọn wọ bẹ ẹni tí ó gba bẹ kọjá gan kọrọrùn àwọn eléyìí ó wọ bẹ ìyá ni jahannam lásán tó bá ṣe pa ama bí ìyá rẹ ṣe tó wàláhi àbá máa bẹ̀rù láíláí yẹn. ìyá kejì khalidina fiha inú rẹ̀ ni wọ́n máa bẹ láéláé ìyá ńlá tún lélẹ́yìn ẹ lọ fi sẹ́wọ̀n ìyá ni àbí èsè yà ìyá ni èèyàn tí ò sunbọ míì rí àfi ilé wọn wọn á ní kó fi sẹ́wọ̀n ẹ̀wọ̀n yóò máa tún jẹun fa àbí òní jẹun àwọn náà ní fi ó kú sáwọn lọ́rùn nílùú tí wọ́n ti láàánú o àwọn ìlú kan wà tó yẹ pé bàbá kú bẹ́ẹ̀ ó kú bẹ́ẹ̀ o tọ̀ àmọ́ ẹ̀wọ̀n ìyà ni wọ́n tún wá sọ pé ẹ̀wọ̀n ẹ̀yẹ o ẹ̀wọ̀n agbére a gbére ọmọ ga pé ọ̀gá bí ìwà ẹ̀ṣẹ̀ rẹ̀ ṣe ga náà ni ìyà kejì tún nù ìyà kẹta abàdà gbére kése láéláé tí ò lópin. Ah, eléyìí lọ ga jù eléyìí lọ ga jù pété àwọn bá wọn bẹ́ẹ̀ ni eléyìí túmọ̀ sí pé wíwọ̀ tọmọ náà wọ náà ìyá ni mímọ abẹ́ńbẹ̀ láéláé tí ò ní jáde má gbére kése ìyá ńlá ni wíwọ̀ tọmọ àlìjáná wọ àlìjáná ìdẹ̀ra ni mímọ abẹ́ńbẹ̀ tí ọmọ abẹ́ńbẹ̀ láéláé gbére kése ò ní ìdẹ̀ra òdodo àmọ́ tó bá ti kẹ́ ẹ lọ sọ̀sù kan bẹ̀ ni ìyá ni wọ́n padà já sí fa ẹnì kan ti fi tòtẹ́ẹ̀lì ṣàpèjúwe tí wọ́n pé kọ́ wa lọ Nikon Nogan kẹ́ ẹ lọ sọ̀sẹ̀ kan bẹ̀ mọ́ fẹ́ kẹ́ ẹ gbádùn ẹnìkan tẹ́ ẹ dìbò fún kánsẹ́lọ̀ òun ti wá rówó wá pé tọ̀ ọ̀rẹ́ òní ọ kòríkòsùn ni wọn náà wá lọ gbádùn gbólọ́ lọ pé wá lọ Nikon Nogan l'Abuja ọ̀sẹ̀ kan ó bùkún fún ọ ọ̀pọ̀ díẹ̀ nínú ètò lọ́mì ìwọ náà wà lọ sọ̀sẹ̀ kan bẹ́ẹ̀ ìwọ náà bá di ẹni tí wọ́n ń pánlé tí wọ́n ń kẹ́ tí wọ́n ọmọ kówó ní jóná so nígbà tí wọ́n á pé ọ̀sẹ̀ kan ti pé o bàbá you are departing today ah departing to where ọjọ́ ti pé náà ni pé ọjọ́ wo iye tọrọ ẹ̀yin sanwó ah ẹ dákun mo tún fẹ́ sọ̀sẹ̀ kan sí ṣé <laughs> bí ṣe pé wọ́n ta lé wọn nílùú wọn lọ wọn fi sanwó ọ̀sẹ̀ kan tó kù tó fẹ́ fi kún tọ ọsà lọ ọ̀sẹ̀ kan sí wọn bá ní kó san wọn bá ní kó wọn bi léèrè wọn bá a ọ̀sẹ̀ kan lèmi san mo wọn wọ lọ gbogbo ńtọ jẹun tó bá ti lè dé inú túbú níjọ́ kan gbogbo ẹ ni wọn gbàgbé wàláì sẹ́ni <laughs> tó wá lọ sàlìjẹ́nà ó wá lọ ẹgbẹ̀rún ọdún ọlọ́run á ní ẹ̀yọ́ ó dìyà bí ó dìyà ọ̀wọ́ ẹ̀yọ́ ó dìyà ẹ wá sọ sínú ná ó di yà ńlá àbí ó di yà ńlá aha ló ṣe jẹ́ pé nìkan ò ní wà àlìjáná kọ́ wọ́n ná ẹni tó bá wà àlìjáná tààràtà kò síná lọ́rọ̀ tiẹ̀ ma àmọ́ ń bẹ́ nú àwọn àwọn wọ́n ná tí ó padà wà àlìjáná ọ̀ ń bẹ́ nú àwọn ti wọ́n ná rí tí ó padà ṣe tí ó padà wà àlìjáná ìdí nu tó fi jẹ́ pé lẹ́yìn ìgbà tó ma àlìjáná bá wà àlìjáná tọ́mọ anábà wọná ọlọ́wọ́n pè kí wọ́n mú ikú wá sagbede méjì alìjáná àti ná ọmọ alìjáná orí kálukú ọmọ sunkún ọlọ́ndàkùn ẹgbẹ́ sá ẹgbẹ́ fúnkú lọ́dọ̀ wa àfẹ́ rí kínní sá kálukú ń wo ìdẹ̀ra tó ń wà nù ẹgbẹ́ a tí kínní ìbá lọ dé tó tún mú wa lọ ó ti parí nù bóyá píparí tìsín parí pín ni àwọn ọmọ náà pé yes we have been waiting for you wọ́n gan la ń retí <laughs> torí ìyá yìí ti pọ̀ jù ká kúkú kú yaqulul kafiru ya laytani kuntu turaba ìbá ṣe kémi náà tiẹ̀ ti jẹ́ pẹ̀ kí n má kúkú jẹ́ yàn subhanallah torí di eléyìí eléyìí àfihàn wa pé ìdẹ̀ra ńlá ni fún màlìjẹ́nà wípé kò ní kú mbẹ́ kò ní kú ńbẹ síbẹ̀ yìí sì ti mà lẹ́nìkan bá bọ́ ọ lálejò tó ń panlé tó ń yẹ sí ní bọ́lọ̀ ti ṣe pánwọ́ náà lè tó bùkún ọ tó yẹ pé kò jẹran adìẹ rí jojúmọ́ ní jẹ kò jẹyin rí jojúmọ́ ní unnecessary kò necessary ẹyin náà sá ni tún fẹ́ yín mutí ẹyin sísè fa kì ṣe búrẹ́dì o. so nsá ń jẹ yín ní gbogbo nǹkan yín sá ń lọ bẹ́ẹ̀ gbádùn yín lọ rí <laughs> torí pé gbogbo ẹni tí kò ní fẹ́ yọ̀dí wàhálà lè jẹ́ nà tẹ́pẹ́ dàrá ń bẹ́ẹ̀ etí ọ̀gbọ́rí ọkàn kan ò sì rórí pa àwọn awọbẹ wọn ni ẹ jáde afẹ gbálẹ̀ ẹ ẹ filẹ̀ ńlẹ̀ àwọn àmọ́ gbé bẹ̀bẹ̀ subhanallah wọn èyí sì mbẹ àwọn ẹni tó wà ń bẹ gan èrún wọn sì ṣe nǹkan ọrùn ọlọ́dàkùn kó pé àwa náà ọlọ́run ní ọ̀nà jahannam lọ́lọ́run fi mọ àwọn eléyìí o inú rẹ̀ wọ́n máa bẹ láéláé tí wọn náà bá ti fẹ́ láti jẹ́ ọ̀kan nínú àwọn tí wọ́n fi mọ̀nà tariqa jahannam ọ̀dọ́wọ́ rẹ má ṣe kèfèrí sọ́lọ́n má ṣàbòsí fífi wọ́n sí jahannam kí wọ́n sì máa bẹ́ńbẹ̀ gbére kése kọjá ní tó ṣòro fọ́lọ́n. وكان ذلك على الله يسيرا انت رون للي جا فلون اه كيلو اسور فلون غاناري انما امرنا لشيء اذا اذا اردناه ان نقول له كن فيكون اما بمبي لا اله الا انت وسو باري نو تي وان با وان ẹnìkan ni sọlọ máa ń gbàgbé sọlọ máa ń gbàgbé kọ́mẹ́tẹ̀ pọ́lọ́wọ́ àgbàgbé àwọn èèyàn sínú nábàfà ọlọ́run yìí gbàgbé wa ma kana rabbuka nasiya rẹ̀ kì í gbàgbé eléyìí mú arántí nǹkan tí wọ́n ní àwọn yorùbá máa ń dá lásà tẹnìkan bá ní inú inú kò lówó méjì kò fi jáma lẹ́sẹ̀ ọ̀rọ̀ ọlọ́run létí ni ọ̀rọ̀ sọlọ wa gbàgbé tẹ́lẹ̀ náà èdè àwọn lélẹ́yìn mùsùlùmí sọ. pé ọ̀ràn lọ létí ni abadan wa ma kana rabbuka nasiya olúwa ẹlẹ́dàá rẹ kì í gbàgbé bó ṣe rí pọ́ yẹ̀ wọ̀nù àbí òye wa ẹ̀yin wá pé òsì ọ̀yẹ́mí ọlọ́run mẹ́jẹ ọ̀yẹ́mí tọ ọlọ́run rí pé ń tọ́ yẹ ọ̀nù tó ń ti pé lódodo gbogbo àfòsí sọ̀sọ́ kọ́ ló lò sí ọ̀pọ̀lọpọ̀ agbósí hàn lọ́lọ́rọ̀. ṣùgbọ́n ṣe lọ́pọ̀lọpọ̀ fẹ́ràn ká máa wẹ̀wù tá a lè fi tọrọ ẹ̀wù ká máa dé fìlà tá a fi tọrọ fìlà ká wọ bàtà tá fi tọrọ bàtà míì ìdí nu tó fi jẹ́ pé ọ̀lẹ́ ọ̀pọ̀lọpọ̀ sọ̀rọ̀ gbéjà àsìkò tẹ́nìkan gbé bàtà tó ti já ká ó lè ní mẹ́ta tó kópa mọ́nu kọ́bọ́ọ̀dù bẹ́ẹ̀ ni ẹ̀kọ́ ń fẹ́ kọ́jẹ́ pé ọlọ́run sì mọ̀ kó tonti pọlọ ń fẹ́ bí tòun bá ṣèdẹ̀ra fún ọ kóun rórí pa rẹ̀ lára rẹ̀ ẹ̀wọ̀n kọ́pọ̀ náà àwọn aṣọ wa tá a ti fi sọ́rùn rí láyé yìí bẹ́ẹ̀ ni àbẹ́ ẹ̀kọ́ àwọn sábẹ́ àwọn sì jẹ́ pọ̀pọ̀lọpọ̀ wọn níjọ aṣọ kan lọ láyé ó sì pọ̀ nú aṣọ ìtawò tí ì fi sọ́rùn rí wọn á ní aṣọ kan lọ ń wọ̀ ká ọlọ́ọ̀rán lọ́n létí ni sọ́wọ́n kó kùrọ̀ ni ọ ọlọ́run ọ̀gbàgbé rẹ tẹ́lẹ̀ náà tóró ti ṣe ìdẹ̀ra fún ọ lóríṣiríṣi tó ń kó pamọ́ ọ ń fọwọ́ borí ọlọ́run mọ́lẹ̀ ni kò sì sí bàtẹ́lẹwọ́ rẹ ti ṣe lè fẹ̀ tó tó lè bo òye òrùn ara rẹ lásán lọ́ọ́ máa tàn jẹ ìtọ́lọ́run bá ṣe fún ọ máa lò ó ó túmọ̀ sí kó o máa lò lòkulò kó o máa wọṣọ mẹ́ta lójúmọ́ bí ẹlẹ́dà àmọ́ bá wọṣọ tún pààrọ̀ rẹ̀ Fọ kó tún wọ̀ mí fọ́ kó tún wọ̀ mí ilé ayé tá wà ń gbà tó wà ń bẹ̀ náà ló lè wọ̀ tí wọ́n bá ti kú wọn wọ sọ́wọ́ kódà àwọn tí wọ́n ń fa sọ́sọ́kù lára wọ́n ń tẹnra wọn jẹ ni àwọn náà ń fira wọn ṣe yẹ̀yẹ́ ni pé kí ni ńgbà tí wọ́n ní ọ̀dà ibi tí ẹ̀sùn kú sí wọ́n fẹ́ lò lẹ́bẹ̀ ẹ wá ní à lè fi òkú bàbá wa sílẹ̀ mẹ́ẹ̀ẹ́kọ́ àmàrà o ẹ lọ́ wù wọ́n bá wá wù. nígbà tí wọ́n wọ́n bá gbé pósí jáde aṣọ tẹ́ ẹ wọ̀ sí lọ́rùn dà lace ẹn sanya damos àmàlí gbogbo ẹ̀ mọ́ ẹ kàn tún lọ sọ́wọ́ nù kọ́ máa yé yín bẹ̀ ọ́ aṣọ tó yẹ kẹ́yìn ọwọ́ kẹ́ fi yílẹ̀ kó dà kísà. ẹ wá gbé sóun lọ́rùn ẹ ń tanra yín jẹ wọ́n ní ẹ èyí tẹ́yìn náà ń fi tí yín lára ńkọ láàrin èyí tá a fi sókù tu alára àti tí wọ́n gbé la ta ló ń ta lẹ́ni tí mọ ti ń ṣe. nítorí pé tiwa òfin làwa tẹ̀lé níbo lòfin di mọ́ lọ́rùn lọ torí di eléyìí wa kana dhalika ala Allahi yasira àti fìyàn sínú kò sòro fọlọ́ o kọlọ́ mẹ́jọ ahuwọ́ máa ná o lẹ́yìn rẹ̀ lọ́nà wa ni ya ayyuhan nasu qad ja'akumur rasulu bil haqqi min rabbikum fa aminu khayran lakum wa in takfuru fa inna lillahi ma fi samawati wal ard wa kana Allahu aliman hakima ìpele léyìí. léyìí tọ́fẹ̀ tó gbòòrò fún gbogbo èèyàn lápapọ̀ gbogbo wa lọ́lọ́run ọba ń bá wí níbí gbogbo ẹ̀sìn yóò wò lè máa ṣe ọlọ́run ọba ló ń bá wa sọ̀rọ̀ ọlọ́ni ya ayyuhan nas ẹ̀yin èèyàn lápapọ̀ qad ja'akumur rasulu bil haqqi min ìránṣẹ́ tí wàá bá yín onílànàbí Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó ti mú òdodo wá bá yín láti ọ̀dọ̀ olúwa ẹlẹ́dàá yín òdodo ló mú wá òun náà ni alukur'ani àní òdodo ló mú wá náà tún ni sunna àtọ̀dọ̀ ọlọ́run ọba ló ti wá kò sí irọ́ nínú ẹ̀ fàmínú khayran lakum nítorí náà ẹ̀yà gbàgbọ́ o torí kẹ́ ẹ gbàgbọ́ òun ló lóore fún yín ẹ gbàgbọ́ ọlọ́run pè wá ní tààràtà pé ká gba Nabi Muhammad sallallahu alayhi wa sallam gbọ́ mo rò pé ìníwọ́n náà gbọ́n tó lórí tẹlẹ́mù tó nílé ta lè jù ẹ̀sìn yóò wò lè máa ṣe ọlọ́run ọba tó dá mi tó dá ọ ló ń pè wá yìí ó ní ẹ̀yin èèyàn tó sì mọ̀ pé èèyàn ọ̀kárí lárúbáwá ọ̀kárí ẹni tí ò òyìnbó ibo ọ̀kárí yorùbá ó sì kárí tápà kò sí ẹnìkan tó fi sílẹ̀ yá ayyuhannas ni mo pe ẹ̀yin èèyàn lápapọ̀ yín ìpè òjíṣẹ́ bá yín nabi muhammad aleyhi salatu wa belhaq òdodo ló mú wá báyìí o òun náà ni alukur'an nínú tafsir kan wọ́n ní biddiini alhaq pẹ̀lú ẹ̀sìn òdodo òun náà ni alislam nínú tafsir míì wọ́n ló ti mú shahadatu an la ilaha illallah wa anna muhammadan rasulillah ó ti mú wá báyìí pé ká jẹ́rìí òdodo pé kò sí ọba míì tuntun láti fòdodo jọ́sìn fún àfi allah àti pé anabi muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run ọba ni gbogbo ẹ̀ pátá náà ló mú wa bá wa eléyìí wọ́n ń pè ní ikhtilafu tanawwu' la ikhtilafu tadad ìyapa pé ọ̀rọ̀ tó wà bẹ́ẹ̀rẹ̀ póríṣiríṣi ni kì í ṣe kí wọ́n takora wọn. anábì tí wàá bá yín pẹ̀lú òdodo tí ṣe alukur'ani ìsìláàmù àti la ilaha illallah ó mú wàá bá yín láti ọ̀dọ̀ ọlọ́run ọba yín fàámínú khayran lakum torí náà ẹ gbàgbọ́ tẹ́ ẹ bá fi lè gbàgbọ́ òun ló lóore jù fún yín ó túmọ̀ sí pé tẹ́ ẹ bá kọ̀ láti gbàgbọ́ fahuwa sharrun lakum aburú ni ó fún yín o ẹni tó bá gba anabi Muhammad sallallahu alaihi gbọ́ ìgbàgbọ́ yìí oore ni ó jásí fún láyé àti lọ́la al ṣùgbọ́n ẹni tó bá kọ̀ láti gbàgbọ́ kó jẹ́ oyé òun o pé aburú ni àìgbàgbọ́ jẹ sí ni ó jà sí fún láyé àti lọ́la alqiyam. wa in takfuru tẹ́ ẹ bá wá sá ìgbàgbọ́ tẹ́ ẹ lẹ́ẹ̀kọ́ tẹ́ ẹ gba anabi sallallahu alaihi wa sallam gbọ́ tẹ́ ẹ bá lẹ́ẹ̀gbàgbọ́. فإن لله ما في السماوات والأرض ẹ pé dájú tọ́lọ́run ọba ní gbogbo ohun tí ń bẹ nù àwọn sánmà àti gbogbo ohun tí ń bẹ nù àwọn ilẹ̀ ọlọ́run ò nídìí yín tẹ́lẹ̀ náà tá a bá wá pé ẹ pé ń sakọ ń sakọ ẹ ọba tó rọrọ kò wá fẹ́ wa fún yà ìdí inú tí fi ń pè wá lọ sídìí tí ó jà sórí rẹ̀ ó sì ní fa ẹ yà gbàgbọ́ o khayran lakum kẹ́ ẹ gbàgbọ́ òun ló lóore fún yín kẹ́ ẹ gbàgbọ́ òun ló lóore fún yín tẹ́ ẹ bá wá sá ìgbàgbọ́ tẹ́ ẹ lẹ́gbàá ẹ lọ́ mọ́ ike ti ọlọ́run ọba ni ma fi samawati wal ard gbogbo ti ń bẹ́nu sánmà àtìlẹ̀ وكان الله عليما حكيما olùmọlọlọrun ọlọ́gbọ́n tó sì dópin ni olùmọani ó ti mọ̀ pé ń bẹ nu yín ẹni tó ṣe pé látàrí pípé tá a yìí yọ gbọ́ yọ gbà náà ló ṣe pè olùmọsí ni ó ti mọ̀ pé ń bẹ nu yín ẹni tó ṣe pé ọkàn gbọ́ ni kò ní í gbà ọlọ́gbọ́n tó sì dópin ni nítorí pé ẹni tá a pè tọ́gbọ́ tí ó gbà nígbà tí ìyá bá tọ́ sí kò ní rí àwáwí kan wí kò sì ní rí àwíjàre kan mú wá tó bá di lọ́la kìíyàmù nítorí kọ́lọ̀ ti ṣàlàyé fún un ọgbọ́n tó dópin ti ń bẹ fọ́lọ̀ iná ló bí kọjá yìí pé ó ti mọ̀yàn lẹ́ni ìyá ó ti mọ ẹlẹ́ni òfò síbẹ̀síbẹ̀ yóò tún ní ẹ̀jí sí òun fún gẹ́gẹ́ bó ti ṣe máa fi ráhùn náà síbò náà lọ́dà ó ti mọ nọ́mbà alẹ́ tó mú náà ní náà láti inú sàárè ìdíjọ́ gbẹ̀ndà kìyàmù ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ọ̀ràn Musa ṣe ó tún ní kí wọ́n pèsè ẹ̀sìn ọlọ́run wọn ò tún gbọdọ̀ bá sọ̀rọ̀ tó le ọ̀rọ̀ tó lẹ̀ ní kí wọ́n sọ fún bóyá yóò tiẹ̀ jẹ́ yóò jẹ́ rántí àbí yọ payọ lọ lọ́ntì pọ́ lọ́wọ́ bá wa ti mọ̀ pé kò ní rántí ọlọ́run sì ti mọ̀ pé kò ní payọ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ọlọ́run rán Musa sí ọlọ́run ọba ò fi yanjú Musa ṣòfò kò fi wàhálà rẹ̀ kò fi ráàrè ṣùgbọ́n ọlọ́run bá ń fẹ́ kó yé kálukú pé tí ìyà ńlá tó bá ń jẹ Fìràhùn ẹnìkan tí ó kábàámà rẹ̀ ò sí lórí àárẹ̀ torí pé kálukú náà ti rí ti rí bó ṣe gbélé ayé ṣe ó sì rí bọ́ọ̀lù wọn bá ṣe sàánú rẹ̀ tó rán ránṣẹ́ sí ó sì rí bó ṣe kọ́ ti ránṣẹ́ yìí tó takò bọ́ọ̀lù wọn bó tó gbámú ní gbígbámú tó le torí ẹ̀ ìwọ náà ọ̀rọ̀ ọlọ́run ló ń gbọ́ yìí o má ṣe kèfèrí sí o má ṣe jẹ́ alábòsí o torí kí aburú ọmọ bá tọ́ sí ọ bọ́ọ̀lù wọn bá wọn má ṣèmí pẹ̀lú rẹ̀ lọ́kàn nínú ẹni tí aburú ọ̀tọ̀ sí kó sèmi pẹ̀lú rẹ lọ́kàn nínú ẹni tí ó gbọ́ lọ́wọ́ bá gbọ́ lódodo tí ó sì máa mójútó ìgbàgbọ́ yìí tí ó sì jẹ́ kó ṣoríire láyé kó ṣoríire lọ́la alqiyam subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. عليكم السلام Naam.